Some people divine love to be adoration, physical touch, forgiving bọ̀bọ̀ ò ní lẹ́ wọlé wọlé wọlé wọlé. all this drink mama ló ń fẹ́ light it Because I already picture you in my own future. My name is Yomi. Yomi. And I'm Tinuke. N nice, nice to meet, meet you. you. kàn mí rara, rara. I do not want to know the meaning you gave to that so-called love. Olúwọlé ṣé o ṣàgbàgbé pé a ní date lé mi. Of course we got a date today. In fact à ń lọ sí ìgbìmọ̀ tẹni tó bá ní interest a máa lọ ọmọ lọ́ra jewelry bàtà tá fẹ́ lò bọ́ọ̀sì tá fẹ́ lò kẹwàá kó àwọn ọtí bá di ẹ̀ wọlé kí àwọn ọ̀rẹ́ ọkọ gan mọ̀ pé ọ̀rẹ́ ìyàwó gan akéré nínú ayé out girls ni wà náà. tó bá jẹ́ níta ọmọkùnrin tó mú wárí ni yẹn ń sọ. the I never wanted to marry Wale in the first place. a sanwó fún ẹ tó máa ṣe oúnjẹ jọ yẹn a sanwó ọtí owó wá sí i wípé ò ṣe mọ́. I'm a refund gbogbo and that's it. Everybody know all right. Social media is a public domain. I can't even such thing tiẹ̀ kí àjọ máa bá ti rẹ́dì láti focus lórí èmi nìkan as your boyfriend you let me know ah irú rubbish wo mi yẹn they will tell you i'm sorry. i'm sorry. ṣùgbọ́n àyànmọ́ ìfẹ́ tèmi àtinúkẹ́ òye wọlé bí àdánwò ayérayé ni. bá rẹ̀. ìjọ ah! ọmọ tó fẹ́ rí ìyàwó olówó lùgbẹ̀yìn ah, ah. mọ pàtẹ mọ́nú kó gbalẹ̀ bòlù ó di fàkà ìfàkà. ìfòkìnà bọ́ọ̀dù àfúnni ìbọn náà àti ló ṣẹlẹ̀ á ní kó gbé nǹkan wá kó jẹ́ ká fi ṣe ṣípò ní ká fi ilé àjẹ lọ ká fi lóṣù lọ ni. sóga ìlú làbí ìlú ìwọlé wáyé ní kàkà lébi dé fẹ́ òye mọ̀ mi ò trust mi ọmọ kan tójú mi rí mọ́ mi. igi tàbẹ́ lórí torí lọ́jọ́ tó bá gbòòrò omi á so èso láso iye bá ò dẹ̀ kó ìṣe òtán ẹ̀mí lójú láyé òye. ìrètí ń bẹ fún igi tàbẹ́ lórí torí lọ́jọ́ tó bá gbòòrò omi á èso láso iye bá ò dẹ̀ kó ìṣe òtán ẹ̀mí lójú láyé òye eh. ṣe bá ti wáyé parí ṣòun là ó máa rí ah, ṣé bí mo ti yan tèmi léyìí ọ̀rọ̀ yìí tójú sú mi aráyé mo fi lọ yín eh, ṣàkọsílẹ̀ ọlọ́run léyìí fìtílà ògo látara ìyá ọkàn òun náà fọkùnkùn bòyó eh. torí bá ò dẹ̀ kó iṣẹ́ òtán ẹ̀mí lójú rèé o fún igi tábẹ́ lórí nítorí lọ́jọ́ tó bá kúrò omi àìsàn èso lásán iye bá ọdẹ kúrò níṣẹ́ òtán kẹ́mi lójú láyé òye. ṣe bójú ọ̀run tó ẹyẹ fọlá ìfapá kan ra wọn ẹlẹ́mi kiri kí ni mo ṣe ọba òkè òfin kan rán mi tí mi ò fi jíṣẹ́ àǹfààní afẹ́fẹ́ ó ti ṣí sílẹ̀ fún gbogbo wa èyí tí mo fẹ́ gbà kò dí ti yín lọ́wọ́ wọ́n mi ò bí mo fẹ́ kẹ́ lọ́mọ torí bá ó dẹ̀ kó iṣẹ́ òtán ẹ̀mí lójú rẹ̀ ó ẹ̀mí lójú fún igi tábẹ́rẹ́. lójú láyé òye. ìrètí ń bẹ fún igi tabẹ́ lórí torí lọ́jọ́ tó bá gbòòrò omi á èso láso iye bá ò dẹ̀ kó iṣẹ́ òtán ẹ̀mí lójú láyé òye. ìrètí ń bẹ fún igi tabẹ́ lórí torí lọ́jọ́ tó bá gbúrò omi á so èso láso iye bá ó dẹ̀ kó ìṣe òtán ẹ̀mí lójú láyé òye ṣèbà tí wáyé parí ṣòun là ó máa rí ṣé bí mo ti yan tèmi lèyí ọ̀rọ̀ yìí tó jù sí. ọlọ́jà sọ iná dé. ṣàkọsílẹ̀ ọlọ́run lèyí fìtílà ogo. onírà ìsìn iná dé. oúnjẹ sáyẹ́rọ̀dẹ. bàbá títì. ọmọ yóò ti máa jáde látàárọ̀ pẹ̀lú tí a ah. dá wa. ẹkúṣẹ́ ẹkúṣẹ́. Eh, ebi ti ń pa àwọn èèyàn gàrí la ti ń sáré wá. ẹ má bínú ẹ má bínú ẹ má bínú lórí tí náà ni mí ìyá ti kọ́kọ́. olóúnjẹ dé o. olóúnjẹ dé yẹ́yẹ́yẹ́ má bọ̀. ẹ̀rọ olóúnjẹ. olóúnjẹ yín dé o. kàmọ́ wọ́n lọ ránjú lẹ́ẹ̀kan pé. ráìsì ń gbóná ń gbóná ń gbóná ń gbóná eléyìí lẹ́sẹ̀ bọ̀dà làṣìṣì. ṣé ìrẹsì nìkan ló wà ní. ìrẹsì wà dòdò wà ẹ̀jẹ̀ wà ẹran wà ẹyin wà. ọ̀yà ọ̀yà bàtà rẹ. ọ̀yà ọ̀yà ṣẹ́ka ọkọ̀ gbọ́dọ̀ ìṣèjì náà má lọ fi gbẹgbẹgbẹgbẹgbẹ. ìyá aláyọ̀ ọpẹ́ yín lónìí o. ẹ má bínú kódà àgbà tẹbi dé tẹbi fẹẹ pin mí lẹbi mo ti ní wọn bá ń wá gàrí. mo ti yọ mi gàrí mo náà. ọyọ bọ̀dá Ibrahim ife. ifẹ̀. ẹ ló ń olóúnjẹ ti dé àbí wọ́n ṣẹ̀ mọ́ fògùn bá yín sọ̀rọ̀ pé ẹ wá jẹun. wọ́n wọn lóhùn àwọn nọ́ọ̀sì máa ranjú ìlú tẹ́tí pé o. ọwọ́ ẹ̀ ọ̀ràn bẹ mọ́nu ráìsì ọlọ́dẹ ẹwà oní fífínà. kò tẹ́wà o ó dẹ̀ gbóná. <laughs> èwo la kàn pa eégún gbóná nígbà tí wàá ń gbóná ńkọ́ sáwà àtòrí ẹ̀jọ́ lọ ní one million naira ni eh. ẹ̀ta ní one fifty àìrí ò bá ti sẹ́wà. ẹyin wà o dòdò wà ẹja wà. dókè. dòdò. <laughs> bíríkìlà máa ń jẹ dòdò. tó bá gbé búlọ́ọ̀kù náà inú rẹ̀ ó fi ro gbígbé yẹn wéṣì owó ni dòdò. ẹyin wà ẹyin wà ẹyin wà. oúnjẹ tó bá le lọ́rùn wa. ẹ gbádùn ẹ bá ń fi pọ̀nmọ́ kan sí àtẹ̀ràn kan. kò sí o àṣùgbọ́n awọ awọ ẹran tó yí. ẹ kó yí náà lèmi máa fẹ́. ẹ mélòó. ẹ ẹ kó jẹ méjì méjì. bọ̀dá Ibrahim. tó o gbọ́ pé ló ń jáde nísìn. bọ̀dá ṣẹ́wó. láti yàgò kan ní tí ń sọ bí òkúté ọ̀fọ̀ ah, wáyé. kí ló ń bọ̀ wá jẹun náà. olóúnjẹ ò tí ì dé o olóúnjẹ ló dé ìwọ̀n jáde o. àràbùkáìlà. ẹ wo láìsí ń gbóná o. ẹ jẹ́ ń ṣàṣírí fún yín ní àti wa wọn a máa ta tẹ́tẹ́ láàrin ara wọn. bẹ́ẹ̀ n bá kún ṣáìtì fún wọn abẹ́rẹ́. bàbá Ibrahim kí ló á dé eléèlò eléèlò eléèlò ń gbóná. ṣé wàá wà. mélòó lẹ fẹ́ dábàá. ẹ wo méjì mo máa dájà rè kò sọ́jà. àmì ọlọ́run àmì ẹ ṣe. ok àbí o àmì. ẹ má dọ̀tí ẹ ẹ káàbọ̀ jàre ẹ ẹ ẹ gbọ́ ẹ jẹ jẹ dọ́kọ̀kọ̀ la pépà jàre òun lè sanwó yẹn ẹ wo ó dà yín pé ẹ máa padà wá because. àṣìṣe ẹ má fọkàn pípa yẹn o ẹ má dọ̀tí pípa yẹn o ọbọ lórí burúkú ni yìí ni ẹ ní sanwó pípa yẹn gẹgẹ ẹ tẹ́lẹ̀ lọ kà lórí news ni. ẹ wo ẹ wò kò sí wàhálà ẹ kèmí máa lọ torí mi ò ní lè lọ sí afárí ogun kí tún padà wá síbí yòókù dọ̀là nìyẹn. àkùdẹ̀ wá jìnnà mọ́ jẹ ẹ má wọrí tó bá dọ̀là ẹ wo ó ti tó gẹ o ó ti tó gẹ o ó lè ṣe máa wá bí every day ẹ máa ṣe pépà bẹ́ẹ̀ ṣe fáìn tó ìtẹ́ máa tẹ́ máa kú tẹ́ máa ró dẹ́dẹ́ tẹ́ máa kú dẹ́dẹ́ ẹ lè máa ka pépà lọ́fẹ̀ẹ́ ẹ ṣe ẹni fò tẹ̀lé ti máa ka pépà ni àbí kí ló fò dáwọ́ gbóná sẹ́ǹsì náà. ẹni kẹ́kẹ́ sanwó pépà ẹ kó sì lọ́jọ́. ara yóò balẹ̀ o. ó ẹ máa dọ ó ti tó ètò ìwò ti tó ẹ máa lọ ẹ máa lọ ẹ kó sì lọ. dájú dájú dájú dájú wàhálà ti ń ṣẹlẹ̀ nílé o. kí ló kí ló ta ló wà nílé àwọn aládùúgbò sáwà wájú. àwọn aládùúgbò wà níwájú lé ẹ ẹ wò ẹ jọ ẹ bá mi wo kinní. èèyà òkè mo ti gbọ́ kò sí wàhálà. yé ọlọ́run máa ń jẹ́ arógun wàhálà o. Ah, ẹ jọ nítorí ọlọ́run máa ṣe báyẹn jọ ẹ wo ọkọ mi á tó dé tó bá dé ó máa yanjú gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. kí ló ń bẹ̀ mí sí i yàrá bẹ̀ mí fún ọ pé ń sìn báyìí ó ní kí n dúró kọ́kọ́ ẹ fi dé báwo máa ṣe dúró kọkọ ìfidé ẹ kó jáde inú ilé mi ah, ni. ẹ wo wọn ti dé. kí lẹ̀ ń ṣe náà mo sọ fún yín pé tí bá ti gba àjọ tá à ń dá pé máa sọ tí ẹ wá àràsì ìyàwó mi náà ẹ bẹ́ẹ̀ ni pé àràsì ẹni náà kò dá báyìí. à ah, ìwọ ọmọkùnrin ìkà ni ẹ mi ò lè afford láti fún yín lọ́jọ́ kan sí i jọ owó àjọ tó lẹ fẹ́ gbà yẹn ẹ lọ fowó àjọ yẹn gbálẹ̀ mi ṣé ọmọ gbọ́wọ́ ọdún kààbọ̀ ló jẹ mí àbọ̀ mọ̀ mi ìdẹ́lẹ́wì stand kí n tún gbà yín sínú ilé ìmọ̀ yìí àṣẹṣẹ má fà wo ìwọ ọmọ ìwọ ọmọ yìí má bínú torí Ọlọ́run ó mà rẹ́ni bí ẹ̀ mà ní ó gbèsè làwọn bí ẹ̀ ní èjì yìí èmi ò dẹ̀ withstand gbèsè wọn. so ẹ jọ fúnde eléyìí bóyá kẹ́ ẹ pè yẹn kó wá bá yín kó ni o tàbí kẹ́ ẹ gbé lórí yín báyìí kẹ́ ẹ bọ́ta tàbí kẹ́ mi máa lọ kọ́lọ́pàá dẹ̀ wá kó yín. ah èé ó mà wá ga báyìí o ẹ bá dẹ̀ tún bẹ̀ wọ́n bóyá máa ní sùúrù díẹ̀ sí fún yín. ẹ̀bẹ̀ wo la fẹ́ bẹ̀ wọ́n a máa ti jówó ọdún kan àbọ̀ owó ọdún àwọn gan ti try fún wa owó ọdún kan àbọ̀ owó ọdún kan àbọ̀ la jẹ ah, ẹ eh. ti try ẹ wo gbogbo ẹ kàn dojúrú ní jàre newspaper business rẹ kò tà mọ́ because eh, eh, youtube ti wà ń bẹ̀ google ti wà ń bẹ̀ àwọn instagram. Mm tí wọ́n bá show news yẹn lórí Instagram wọ́n á show lórí YouTube tí wọ́n bá rí lórí YouTube wọ́n á lọ Google ẹ̀. ẹ wo ìyẹn náà gbogbo everywhere náà ni gbogbo ọjà náà tiẹ̀ níná ewédú náà la pàtẹ́lẹ̀ látàárọ̀ yìí sin ààrẹ níyà. Ah, ewédú yàtọ̀ ewédú ah. dáa kò sí ìsìn tó ilẹ̀ bá ti ń rọrùn sí táwọn èèyàn ń dé láti ibi iṣẹ́ wọn á fàbọ̀ sí di ewédú. ẹ kàn ń wo bẹ́ẹ̀ ni o ẹ kàn ń wo bẹ́ẹ̀ ni o àwìn náà wá ń rà o ẹ̀yin náà dẹ̀ mọ̀ ẹ mọ̀ pé ẹ̀yin náà ṣàmọ̀ sí ẹ̀yin náà ṣe bẹ́ẹ̀ ẹ̀yin náà ń ra ń ra ẹ̀yin náà ẹ mọ̀. wọ́n náà kú tún gbogbo ẹ̀ ṣe. Ọlọ́run á lọ́wọ́ dìde lágbára Ọlọ́run. Mm. ẹ jọ ẹ ní wo ti bí mo ṣe ń ṣe o tẹ bá lè fún mi léwédú àti irú. Ah, kò sí wàhálà mi ló lè fẹ́ jẹ́ ẹ lè jẹ́ tán. ìrètí ń bẹ fún igi tabẹ́ lórí torí lọ́jọ́ tó bá gbòòrò omi á so èso láso iye bá ò dẹ̀ kó ìṣe òtán ẹ̀mí lójú láyé òye là máa gbé lọ ni mọ́mí. Ah, ah. Hmm. no wo this is only temporary ṣùgbọ́n wo lágbọ́rọ̀ náà àmọ́ tó rẹ́ǹtì létí wa máa kúrò bí fílẹ̀ ìbora. sorry baby sorry tí accident bá ṣẹlẹ̀ wọ́n pé wọ́n máa sọ pé first aid eh, ìtàn àwọn first aid tó máa fún yàn before the main treatment ní hospital so first aid lélẹ̀ àbí báwo mo ṣe lè ṣàlàyé ẹ̀ fún ẹ gan tó máa yí ẹ dáadáa ok fine ó dàbẹ̀ ni wípé kéèyàn wà lójú ogun kó máa sáré kó máa sáré wọ́n fẹ́ gbẹ̀mí ẹ̀ wọ́n fẹ́ gba ẹ̀mí ẹ̀ so a kàn sá lọ a kàn sá lọ a kàn rí ibi kan ní like a safe haven you understand a kàn sá wọ so this place is just like that then in a short while we were leaving this place for a better place you understand. ìwọ náà bó ṣe ń pa ti pa ọmọ gan wa tí ẹ ṣe kìtẹ́ ah rárá làṣìṣì ẹ máa ṣeun o ẹ ṣeun dúpẹ́ ẹ wo ẹ ṣeun ṣeun mi ọlọ́run nìkan ló lè bá mi sọ fún yín mọ òyà láyọ̀ gbà fún yín lé àkọ́kù ah. kẹ́ ẹ máa gbé tẹ̀ ń dúpẹ́ ah. kẹ́ ẹ máa kọ́lé gidi mú yín lọ. bára yìí sí tẹ́ bá kọ́lé fún mi a máa bọ yín ni. ìpè mi sẹ sẹmi lówó lọ èmi ah. tálíkọ lọ àní mo ní tí wọn bá kọ́lé fún yín kọ́ àníkọ́ lọ́hùn sànù wa nítorí ilé ayé hmm. àpẹẹrẹ ni bẹ́ẹ̀ ni ọba mọ̀ hmm. nígbà tẹ́mi náà kọ́ dẹ́kọ̀ àjáládé hmm. oṣù mẹ́fà ni mo lò nínú ilé bá wọn ń eh? là ń sùn tí ò sí nǹkan kan àti ẹ̀rọ ó táyé padà lò ókè àwa hmm. ń tún bẹ à ń sún bẹ ẹ hmm. ah, ọlọ́mùbá ń fọrún kọ́gá mi ẹ hmm. wọ́n sàn sọ pé ẹ máa mánèjì ẹ máa mánèjì ẹ̀fọ́ ẹ̀fọ́. ẹ̀fọ́ ẹ ah, ah, wo lórí ọ̀rọ̀ ẹ̀fọ́ yẹn balaisi ilé yẹn tutù o ká má parọ́ ó máa tutù mímímímí pàápàá jùlọ lọ́wọ́ alẹ́ báyìí bẹ́ẹ̀ ni wípé èsì àbí fáànù wà bẹ́ẹ̀ ni o àmọ́ ṣe rí tàwọn ẹlẹ́fọn yìí ẹ̀fọn ṣáà lápamọ́jú ẹ̀yin ni ah. ẹ yẹ ká ẹ ti ṣẹ́gun ẹ. báwo. nígbà tí mo gbé ilé àkọ́kù ni ẹ̀fún òun ibẹ̀ ni wọ́n ń gbé ah. ẹ ti wá mosquito coil ẹ ti rà dání hmm. ẹ ti tàn nẹ́ẹ̀tì sójú wíńdò mosquito coil àlẹ́ wa ẹ bẹ́ẹ̀ mi mọ oróyìn fún yìí kọ́tà ẹ̀fún ẹ̀fún àjá hmm. tí ọmọ bàálẹ̀ èèyàn tẹ́ rò pé èsì ni hmm? ah. ẹ wo mosquito coil látàn lẹ́fọn yóò bomi tó bá dé àrọ́jọ́ kiri tí n bá ṣe hmm, hmm. èéfín mosquito coil yóò sì bọ́lẹ̀ mú mi pè. Ah! ń bọ̀ yẹ làwọn ajá gbọ̀n ta pìàpìà káwa máa ta á lẹ̀. ọ̀tá pìàpìà da. nínú káwọ́ wọn. ẹ wo bọ́lá sísè. kírìmù kan tún bẹ báwọn tún ní àfi para kọ́mọ hmm. ẹnu wọn gùn bíi six inches wọn ò tì bọ́ọ̀lù ẹ̀ lánàá ọsibítù sí ni ọlọ́wọ́ jàrá ẹ̀dá. àmì bọ́lá sísè ẹ wo àṣírí bíbò yìí ni ẹ ṣeun tẹ bò wá láṣìírí kò sí bó ṣe lè jẹ ṣe kó mọ̀ ẹ́ pé aṣọ kò lè dàbí awọ lójú ọpọ́n àmọ́ ó bàṣírí ìhòhò àṣírí yẹn á bọ̀ àṣírí yẹn ò ní tú ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣeun ẹ ṣe wá rí ẹ ẹ rice tẹ̀ ń jẹ yẹn ẹ ra rice hundred naira mm. ẹ no rice two hundred naira mm. ẹ ẹja hundred naira ẹ sanwó rice ẹ fún ẹja lẹ. ẹ mà tẹ́mi lórí mo rò pé jẹ̀sà ni ọ́ ah, ìjẹ̀sà máa mojú owó ah, ẹ ò ah. lè ní fi gbogbo ẹ lẹ̀. àpàlà sísí ẹ̀fẹ̀ jẹ́jẹ́ gbèsè wọ́n ti ti bọ́dà. wọ́n ti bọ́dà àwọn abíkìlà náà wọ́n ti bọ́dà wọn bàbá jáwọn mọ́ kálíkì yìí ni ẹni wọ́n fi gbogbo ẹ lẹ̀ ẹ̀ ń ta ń jẹ fún. kí n ti yí pẹ̀lú àwọn mẹkáníìkì ni wọ́n ń ta ń jẹ fún gan-an. kò sí nǹkan kan ọlọ́kadà náà ọ̀fà náà mọ́rú wà. <laughs> àjọ bẹ́rẹ̀ ara wa ni. ṣèbà tí wáyé parí ṣòun là ó máa rí. èyí Táyọ̀ ah, kò lè jọ sórí ọ̀nà ṣọ́bi tíyàwó mi àti ọmọ mi ń sùn yẹn kó tẹ́ mi lọ́rùn ẹ̀fọn jẹ́ ṣége sí wa lára atẹ́gùn tún wọ̀ wá lára tó bá dùn tó tún sórí àti ẹ̀ tí wá wálé kan sìn wọ́n ní seventy thousand olówó tá a máa san rẹ̀ ẹ́ wọ́n ò pé kò tiẹ̀ jọ sórí tó wá lè yá wa ní seventy yẹn. Ah, ẹ wo ìyẹn máa lágbára díẹ̀ o mi ò rò pé ó máa ṣeé ṣe o torí owó tẹ ẹ dágun kò ì tó lájẹ owó tẹ ní fún yín ẹni tó dẹ̀ fẹ́ gbàjọ ó ti lanúlẹ̀ ó ti ń retí àjọ in fact ó ti ń sunkún sí mi lọ́rùn tí mi ò rò bóyá yẹn máa ṣe ṣe bí mọ́kọ́ tá a fẹ́ ṣe sí o. a máa dá padà ọ̀rẹ́ ẹ̀ kan ló ní kí n sọ fún ẹ pé o lè help wa àti pé èèyàn kan promise ẹ ní hundred thousand tó bá yẹ ti dọ́ fún lówó yẹn àwọn máa fún ẹ ní seventy but gbà tó wọ́n fi déètì yẹn sí ni ò pay àwa tó o ṣáà lè máa wọ́ mẹ́ láyọ̀ kẹ́fọ́n máa jẹ́ náà. ẹ kò sí wàhálà màá ń bá yín mọ nǹkan tí màá ṣe sí màá bẹ́ẹ̀ nìyẹn sọ̀rọ̀ ṣẹgbọ́n ẹ fọkàn balẹ̀ tó bá yẹ jẹ́ màá bá sọ̀rọ̀ àmọ́ máa tó wednesday o. Ah, wednesday ṣé a lè rí lé nínú. a ẹ lè rí ẹ mọ̀ kẹ́sẹ̀ sọ fún mi ní ẹ lè rí ẹ má wọ̀ọ́rí wednesday ṣẹgbọ́n ẹ mọ̀ kí mo tún máa ṣẹ̀ṣẹ̀ pé ẹni ẹ máa ṣẹ̀ bá sọ̀rọ̀ ni tó bá di wednesday ṣẹgbọ́n ẹ fọkàn balẹ̀ ọ̀rẹ́ mi ń kọ́. aláfíà ló wà. ẹ pẹ̀lẹ́ màá tún rí yín bọ̀. ẹ ǹlẹ́ o ẹ kú ọrọ̀ ajé bó o ní mélòó ni. ìdájọ́ lè ní o. ṣé kò sí. kò sí kankan mo fẹ́ gbàjọ rẹ̀. kí lẹ sọ. mo fẹ́ gbàjọ rẹ̀. ẹ lè ṣe bẹ́ẹ̀. kí ló dé. àjọ ò tí kàn yín. ṣé bówó mi ni mo dẹ̀ ni mo ti fẹ́ gbà. ẹ ní sùúrù ẹ wò mo mọ̀ pé torí àwọn nǹkan kan tẹ́ ẹ gbọ́ ni ṣùgbọ́n ó yẹ kó yé yín ẹ jọ. ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀ ṣe báwọn kan lè fẹ́ yá lówó yẹn kí ló dé tí mo wá lè gbàjọ mi ṣé bàjọ mi ni. ẹ wo mo fẹ́ gbàjọ mi mi ìdájọ. àbá kò ń bẹ ṣáàdì ẹ̀ṣọ́ wígọ́kì. ẹ̀yin ọba kàlàkùtà ọlọ́wọ́ ọba àbòbọ̀ yẹn ti jẹ́ kí gbẹ̀ṣẹ́ o ti ṣe ń ya ló súnmọ́ mi tí ṣe ń ya ló súnmọ́ mi. mo ń wọ́ọ̀ṣì ẹ̀. mo ní ẹ ìyá ẹ tèmi gan bá jẹ pléyà máa gbá kọ́nà máa tún forí skó ẹ̀ fúra mi ọ̀dọ́ mo kàn bí ni ṣé o ti kàwé ìjà mi ni. láìsẹ́ kó wọ̀ kó bẹ́ẹ̀ lọ kò dẹ̀ ti promise láàárọ̀ pé ní pààyàn. ee ọmọ ọba. ẹ kò sọ́wọ́n bẹ wá sí bananas ní ọyá ọyá ọ̀bọ̀ ìkọ́ni. kò lè ṣe kó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nígà ẹ mọ̀ kó tó máa ṣẹlẹ̀ ẹ farabalẹ̀ farabalẹ̀ ẹ mọ̀ kó tó máa ṣẹlẹ̀ wà padà wà rí àlábà. wá wèrè promise irú àṣà wo nìyẹn tú kiri náà ká bẹ̀ wọn ta máa bẹ́. lára àwọn tó bí ẹ tí ò tọ́ ẹ dáadáa. ṣé kàn wá pẹ́ àbí kàn pọ̀ mọ́ ní. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí bẹ́ẹ̀ là ń bẹ́ẹ̀. ṣé kí n lọ bá wọn. ẹ má dáwọn àti ẹ̀kọ́ wa máa gbàdúrà ọlọ́run ká máa kún mi gbìyànjú. ló lè máa mú báyìí àwọn ilé ìwọ̀n rẹ̀ ti láti lọ. àdìsẹ́rẹ́gun àbí sòkò sáràkì mọ́ àbí. ìyẹn lẹ ilé ìṣòwò kàlẹ́ndà bẹ́ẹ̀ kí ni kò jẹ́ ká bẹ́ẹ̀ kọ́ta wa bẹ́ẹ̀. àtàkì ilé ìyá ẹ̀ ṣé abẹ́wò mi. suwere ṣá farabalẹ̀. àwọn ká ṣá ṣá ṣá ṣá ṣá mura ni. bala ni fara. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí bẹ́ẹ̀ là ń bẹ́ẹ̀. a máa pa ọ̀pọ̀ wọn yìí jẹ́ ká ṣá wọn ta máa ṣá. ẹ̀yin wo nìyẹn. ibo ìyá ẹ̀. outside, you know. What you do? What you do? What you do? What you do? Ah! Mr. Ritimi, calm down. Hmm, hmm. Ah. Okay. <sighs> Mr. Ritimi, apart from this part of your body, where else do you feel pain? Ah, doctor pay one. this one is actually this one is normal. For ah. Sorry, Uh. Mm. No, become you. Ah. Sorry, sir. Ah. Mm, don't worry, you'll be fine. Ah. You'll be fine. So she is going to administer some drugs for you right now, and she's going to attend to you. get him those also. ọ̀rọ̀ yìí tójú sú mi aráyé mo fi lọ yí ṣàkọsílẹ̀ ọlọ́run lèyí fìtílà ògo látara iye òun náà fọkùnkùn bòyó torí bá ò dẹ̀ kó iṣẹ́ òtán ẹ̀mí lójú rẹ̀ ó bẹ́ lórí torí lọ́jọ́ tó bá gbòòrò omi àìsàn èso lásán iye báwo dé kú iṣẹ́ òtán kẹ́mi lójú láyé òun ah! ọlọ́run ẹlẹ́dàá mi ẹ̀wọ̀n mọ̀ wó lọ gan. bẹ́tà ẹlẹ́dàá mi má jẹ́ wó sí géètì fún mi. Ah, wọ́n ti ṣe é lé. Ah! lọ́ra ṣe rárá ṣe ò ẹni yóò wù tó bá fẹ́ sórí ọlọ́mọdé gba bí ọ̀rọ̀ lọ́rọ̀ lọ ẹ̀wọ̀n. dókè mọ dókè ṣe fún náà kò ní dá àfọ́jọ́ kan wá bá mi. chief ẹjọ báwo ni àwọn pípù yẹn báwo ló ṣe jẹ sí iná. ọlọ́pàá èmi ò mọ̀ wọ́n rí mi ò mọ̀ wọ́n rí from Adams làṣìṣì lẹ máa bí làṣìṣì ló ń ṣe iṣẹ́ fọ́ọ̀mà níbí òun ni supervisor ó ní bricklayer anything tá a bá ń ṣe mí báyìí ó ní mo gbélé lọ́wọ́ òun ló mọ bó ṣe débí ìgbà tó tún wá sọ̀rọ̀ ẹ̀ di agent tó bẹ̀rẹ̀ sí ní gba àwọn èèyàn sínú ilé tí wọ́n san rent fẹ́ mi wọ́n sanwó rent fún mi tó ń gbà wọ́n tó ń pa tó ń kún mi ò mọ̀ ń pa ẹ̀ so Lásìsì ni kẹ́ ẹ bí. Ah, Mr. Lásìsì ẹ gbọ́ báwo lọ̀rọ̀ ṣe jẹ́. mi ì ṣe géǹtì mi gbowó lọ́wọ́ wọn ẹlẹ́dàá ń gbọ́ ṣe rí ìmọ̀kọ gangan rí ìyàwó ni mo mọ̀ gbogbo àtàṣe foundation lè gangan òní wa máa gbóúnjẹ fún wa la máa ra oúnjẹ lọ́wọ́ rẹ̀ lọ́kọ̀ sì sunkún wá bá mi wípé wọ́n lé àwọn ń lé àwọn ẹrù ní sọ pé àwọn wábi táwọn ó kò sí àánú mo sì ṣe ah, kọ́lọ̀ mẹ́jọ dá àfọ́jọ́ tí mo ṣàánú ọ̀hún nítorí àánú ló fẹ́ gbé mi dẹ́wọ̀n báyìí. <laughs> Mr. Aziz kí ló tẹ̀yìn ò sọ fún chief nígbà tó yẹn fẹ́ ṣẹlẹ̀. ọlọ́pàá ṣé ẹ̀ ń gbọ́ wòròwòrò lẹ́nu ẹyẹ hmm, hmm, hmm. ṣé ẹ̀ ń gbọ́ kíní kan lòún ṣe ṣé ẹ rí Lásìsí tèmi mọ̀ is highly promiscuous and it is not impossible kó ti máa bá obìnrin yẹn ní àjọṣepọ̀ ṣé ẹ rí Lásìsí yìí òun tó prepare ẹbọ òun ló máa forí ara ẹ̀ kó hmm. òun ló máa forí ara ẹ̀ kó and that is it. Um, fún díẹ̀ yìí Mr. Lasisi ẹ máa ń láti tẹ̀lé wa dé police station Better. láti gba statement yìí sí. Hmm? good. ẹ jọ ẹ jọ ẹ má sọ anything mọ́ oya move. Ah! Lasisi go and make statement. rọra sọ and what in jail. rọra move move move move move. tẹ̀lé pa Lasisi. move. tẹ̀lé pa. kí ló ń ṣe. rọra sọ o ọlọ́run eh, eh, gbọ̀ngbà kọ́bọ̀. Ah. ọlọ́run ìsẹ́lẹ̀ kí ló wá pẹ̀lú ẹ pín àkọlù statement náà. ọlọ́run gbọ́ nǹkan kó bọ̀. múnẹ má sọ̀rọ̀ mọ́ ẹ má sọ̀rọ̀ mọ́ kí ló mú yín náà wàá rẹjọ́ wàá rẹjọ́ lágọ̀ọ́ ọlọ́pàá foreman mi tí mi ò fi jíṣẹ́. àǹfààní afẹ́fẹ́. ó ti ṣí sílẹ̀ fún gbogbo wa. èyí tí mo fẹ́ gbà kò dí ti yín lọ́wọ́. bí ìṣọ́lé bí mo fẹ́ kẹ́ lọ́mọ torí bá ó kó iṣẹ́ òtán oh mr rotimi well done madam mo ti wá wò yín tẹ́lẹ̀ wọ́n ní pé ẹ̀ ń sùn yìí i saw that you were sleeping. ìyàwó mi sọ fún mi. any which way um, chief tó ní property tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ òun náà lọ wá síbi tó fẹ́ wá wò yín. ẹ̀rọ sá. it's alright it's alright. ẹ̀rọ sá ẹ̀kọ́ ẹ̀kọ́ àgbà. ẹ òfin ipò ti get better. wọ́n ti get better in 24, 48 hours we yẹ ká discharge wọn àmọ́ balance wọn ló máa delay wọn síbí báyìí báyìí. balance. yeah. so wọn ò tún rí hospital bills wọn san. wọn ò tí san life first lákòókò fi ṣe you know gbàtí situation yẹn ṣẹlẹ̀ seventy thousand naira náà sì san nínú two hundred and eighty thousand so balance wọn ló kù. well uh, that should not be problem èmi máa wá bẹ́ẹ̀ mi ṣe máa offset ẹ̀ máa san. ẹ ṣe mo dúpẹ́ sá ẹ ṣe ẹ ṣe sọ. it's alright it's alright but because èmi ò fẹ́ kí àwọn criminals wọ́n wà nínú property mi mi ò fáwọn tó máa ṣe àkóbá fèmí and I need to just get rid of them kúrò mẹ́yẹn young man I have come to sound a very strong warning to you àti ìwọ àti ìyàwó ẹ àti àwọn jágbára jùgbùrù tẹ kó jọ sínú ilé mi yẹn mo fẹ́ kẹ́ move her out as soon as you leave here otherwise you will run into a more difficult problem ṣe rí idiot làṣìṣì tó gbowó olé lọ́wọ́ yín láì tí parí ilé ó ti wà ní detention tí ẹ ń sìn. ẹjọ́ sá kò gbowó lọ́wọ́ wa oore ló ṣe fún wa kódà ṣe ló sọ fún wa wípé èèyàn dáadáa nìyí ibi tẹ́ bá tiẹ̀ mọ condition wa bí pípẹ́ lè yọ̀ǹda. èmi ò tiẹ̀ ní interest aláàánú ṣé o rántí ìtàn aṣọre másìkà èmi ò ń ṣe good samaritan. ṣe rí mr nasiru nǹkan tó sọ fún wa ni wípé ṣe bá bá wa nínú kọ̀ǹdíṣàn yẹn pé máa sọ wípé ah, sọ́mi èèyàn ló ń gbé nu ọkàn tó tẹ́jú pé ìsídà kò ṣe wípé ẹ máa fún wa lówó ká lọ gbalé ọ̀kẹ́ sọ wípé àwọn ilé tí mo kọ́ pọ̀ pé akẹ́ máa. ó ti yé mi ó ti yé mi wọ́n má wọ̀rì nǹkan tèmi sọ yẹn oníkẹ́yìn ṣe tẹ́ ẹ̀ bá ṣe you will be in trouble more difficult trouble that is it doctor ẹ jẹ́ ká meet in ọ́fíìsì yín kémi offset. Eh, no problem then chief um, mr rotimi I'll come back to check up on you. Chief ẹ jẹ́ ká lọ kẹ́ wá lórí. mo sọ As soon as Tọ́mà ti ń discharge yín bí mi ò fẹ́ gbúròó yín rárá rárá. Abẹ́rẹ́ lásán tó jẹ́ ti yín mi fẹ́ rí bẹ́ẹ̀. Thank you. <sighs> Bàbá yìí ti wá ní kẹ́ ẹ kó kúrò báyìí lọ́rọ̀ pé. Eh? Ó ti tó eh? ó ti tó gbogbo ẹkún igun ò ní já a rí inú rò ah, a ló ti tó sẹ́ ó dáa kí la fẹ́ ṣe báyìí kí nìkan tó kàn gbọ̀ngàn ní kókó. ìtayọ kò la fẹ́ lọ kò ah, la fẹ́ lọ kò la fẹ́ lọ ó wá jọ sí bàbá ìgbà seventy thousand naira tánà máa fi lọ gbalẹ̀ bóun láti dálẹ́ lọ́sibítù yìí. Ah, eh táwọn ọkọ tójú wa rí ká tó rí seventy thousand táwọn ọkọ tójú wa rí ká tó rí seventy thousand bó la fi lọ. owó ṣì kéré o ọ̀rọ̀ owó kéré nú ọ̀rọ̀ yìí o ẹ̀mí ló ṣe kókó ṣe báwọn làwọn ò nulẹ̀ yìí ká máa dúpẹ́ a máa ṣe ni ká rò báyìí ah. Ah. àmọ́ tẹ̀ bá ní mind mo ń ro nǹkan mo rò pé kí n bá yín bólúṣọ́ mi sọ̀rọ̀ bóyá wọ́n máa gbà for now a ṣáà ní máa wo ìròyìn ìta. ìtayọ olùṣọ́ ṣọ́ọ̀ṣì á gbà wá ah, ṣe ah. ṣẹlẹ̀. wọn á gbà mind tẹ́yìn ò bá ti mind. ìtayọ mi ò ní jẹun ọ̀tá mi ara àlẹ́ mi lè kò dáná. Ah. ọjọ́ wo ni ká máa kó pọ̀. ní ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ló wà ń bẹ̀ ilé ọlọ́run ilé gbogbo wa náà ni kò sí wàhálà àyè wà fún yín láti wà pẹ̀lú wa níbí báyìí tí ẹ bá fara mọ́ ṣùgbọ́n ẹ máa jọ́sìn pẹ̀lú wa o. olùṣọ́ wípé ẹ máa gba èmi àti gbogbo ìdílé mi káwá máa gbé láàyè ká ìjọ yìí. ọlọ́run ló ní ilẹ̀ àtẹ̀kùn ẹ̀ ayé àtàwọn tó tẹ̀dó sí mi kí ló ṣe mí tí mi ìjọsìn <laughs> ẹ ṣe mo dúpẹ́ sọ́kùnrin olúwa sagbára lọ́tún sá kò tọ́pẹ́ kò tọ́pẹ́ ọlọ́run ló lọ́pẹ́ ọlọ́run ló ẹ jẹ́ ká gbàdúrà. Eh. Jehovah. ṣe bá wáyé parí ṣòun là ó máa rí ṣe bí mo ti yan tèmi léyìí ọ̀rọ̀ yìí tójú sú mi aráyé mo fi lọ yín ṣàkọsílẹ̀ ọlọ́run léyìí fìtílà ògo látara ìyá ọkàn òun náà fọkùnkùn bòyó torí bá ò dẹ̀ kó iṣẹ́ òtán ẹ̀mí lójú rèé o. rẹ̀ lórí torí lọ́jọ́ tó bá gbòòrò omi àìsàn èso lásán iye bá ọdẹ kú iṣẹ́ òótọ́ kẹ́mi lójú láyé òye. ṣe bójú ọ̀run tó ẹyẹ fọlá ìfapá kan ra wọn ẹlẹ́mi kí ni mo ṣe ọba òkè òfin kan rán mi tí mi ò fi jíṣẹ́ àǹfààní afẹ́fẹ́ ó ti ṣí sílẹ̀ fún gbogbo wa èyí tí mo fẹ́ gbà kò dí ti yín lọ́wọ́ wọ́n mi ìṣọ́lé bí mo fẹ́ kẹ́ lọ́mọ torí bá ó dẹ̀ kó iṣẹ́ òtán ẹ̀mí lójú rẹ̀ ó ẹ̀mí lójú fún igi tábẹ́lẹ́. no July hoye Ògo ọ̀gá ògo. hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah. <laughs> ìránṣẹ́ a mú mi rí wípé ọlẹ ayọ̀ tí ì sọ nínú rẹ̀. ọmọ náà sì jẹ́ ọmọ ológo tí ògo rẹ̀ yóò la ayé já <laughs> ṣùgbọ́n <laughs> èṣù máa dúró láti gba ògo náà lọ́wọ́ rẹ̀. ah báwo ló ṣe fẹ́ ṣe. Màlẹ́kà ẹjọ́ ẹ̀ ọlọ́run ọba tó wò mí sùsù torí wípé ọmọ ìtọ́ sí ìdílé mi ó máa bá mi ṣe ó máa bá mi ṣe ọlọ́run á bá mi ṣe. iṣu dúró tìkanra tìkanra pẹ̀lú àwọn ọmọ ogun rẹ̀ àbí ṣé kákúkú gba ogun náà padà sí ọ̀dọ̀ ọlọ́run. irọ́ o màlẹ́kà ẹjọ́ ẹjọ́ ẹ ẹ wò ó dẹ́ èmi lójú ni wípé sẹ́ hmm, ọlọ́run tó júùzọ mi tó ní sí ọmọ yìí ó tọ́ sí mi hmm, agbára ẹ̀ ó máa borí agbára èṣù àti gbogbo àwọn ọmọ ogun ẹ̀ pátápátá kò sí nǹkan kan tó máa ṣọmọ mi ẹ má gbà padà ẹ jọ. mo fẹ́ràn ìgboyà rẹ tí ọmọ yìí bá dé <laughs> iyì ìpadà ńlá máa dé bá ẹ̀yin àti ẹbí yín. Ah, ó má má fọ́hùn níbi ìgíga ah. torí wípé ọmọ méjì láàpapọ̀ sínú rẹ tó di ọ̀kan nínú rẹ eh. ṣùgbọ́n ẹ má gé irun orí rẹ fún odidi ọdún mẹ́ta mẹ́ta mẹ́ta. ṣé wọ́n lóyún ni. dúró tì mí nígbà tí mi kì í ṣọmọdé lóòótọ́ mi ì fi lẹ́ni tẹ̀ but ah, ẹlẹ́mìí ni mo lóyún kágbá ká mú mi báyìí o. <laughs> this is <laughs> this is ridiculously funny. Ah, ah. báwo ló ṣe máa lóyún as at last week you were washing all your stuff so ṣé èèyàn tó ń rí stuff ẹ̀ ṣó ń lóyún ni. ẹ má má jẹ́ ká fi ẹnu ara wa àbọ̀wọ́ ara wa ká fi lé orí ọlọ́run padà o. wo gbàgbé ṣe bí èèyàn ṣe ń lóyún nìyẹn o ò lóyún and if you want us to confirm it let's go to the hospital oh ṣe ṣe bẹ́yìn náà ṣe lóyún nìyẹn ni how we be pregnant kò possible na àti pé ṣé irú condition tá a wà ló ti máa lóyún o tiẹ̀ lè lóyún náà báwo ló ṣe máa lóyún. mo ti gbọ́ bí èmi nìkan ni mo wà ní chọ́ọ̀chì. o ti parí àkàrà yìí o kí ni kémi wá jẹ. ó dàgbà mọ̀ pé i'm eating for two Um, congratulations sir congratulations ma your wife is three months pregnant according to the result this is the result. Doctor, <laughs> how is that even possible? Because for the past three months, when your homie finish your monthly stuff, eh, ìgbà to be first born at least woman, máa ń morning sickness everything but eléyìí she's been acting normal everything lọ dédé and the monthly stuff gan ó dẹ̀ ń rí so why are you telling me she's pregnant. there are some special cases like that even with that you still be seeing um, her normal monthly cycle you get so but this is confirmed she's 12 weeks gone and she's pregnant so once again mr me i say congratulations madam congratulations once again thank you sir ìrètí ń bẹ fún igi tabẹ́ lórí torí lọ́jọ́ tó bá gbòòrò omi á èso á so iye ọdẹ wo ṣe ò hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah àdúpẹ́ olon, ọlọ́run ẹ olúwa ṣeun torí panu ẹ̀ dúró láéláé ẹ ṣe rí ó lè máa ya ẹ̀yin lẹ́nu pé ó yá ṣùgbọ́n kò ya ẹ̀mí lẹ́nu ṣe rí màláìkà tí ó jíṣẹ́ fún yín yẹn tó bá ti wà nínú ẹ̀mí ọlọ́run wani ń e mi, olon sọ̀rọ̀ bay wí e jẹ́ bẹ́ẹ̀ lọ́rọ̀ ẹ̀ àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ̀yin lẹ wà ní sùn o lẹ̀ ní tògbé torí bíbélì jẹ́ kó yé wa pé kírísítẹ́nì má ti wá sí mi gbọ́ bí áńgẹ́lì ẹ ti wí láàrin ọ̀tá la wà ká máa ṣọ́ra ẹ̀ ní sun ẹ̀ ní tògbé ẹ̀ ọlọ́run ti ṣẹ́gun kan nìyẹn ẹ̀ púpọ̀ sì wà tá à láti ṣiṣẹ́ lórí àdẹ̀jọba máa kún fún àdúrà náà ni ọlọ́run wà pẹ̀lú wa ẹ máa wí tẹ̀lé mi kí ló mú tọ̀ mí wá kí ló mú tọ̀ mí wá. àní kí ló mú tọ̀ èmi wá. kí ló mú tọ̀ èmi wá. ohun rere ló mú tọ̀ mí wá. O rere ló mú tọ̀ mí wá. ó lé ikú sọnù. ó lé ikú sọnù. ó àrùn sọnù. ó wá sọ ìbànújẹ́ mi ó sọ dògo. ẹ sọ dorin. kí ló mú tọ̀ wá wá ohun rere ló mú tọ̀ mí wá kí ló mú tọ̀ mí wá ohun rere ló mú tọ̀ wá wá olè ikú sọnù olè àrùn wọlé ó wá sọ bànújẹ́ mi dayọ̀ ohun rere ló mú tọ̀ wá àbí bẹ́ẹ̀ kọ́ ò á bẹ́ẹ̀ náà ni hallelujah. o ò ní gbàgbọ́ pé mo pàdé máyọ̀wá lẹ́nu. irọ́ ni níbo lórí bá a ṣe pàdé gan ọlọ́run kan design ni pé mi àti ẹ̀ máa pàdé so báyìí wọ́n á sọ fún mi pé òun ti ń try number mi tipẹ́tipẹ́. ẹ ṣe ẹkúṣẹ́ ẹkúṣẹ́ olúwa náà. Mm. mo ti ń try number mi tipẹ́tipẹ́tipẹ́tipẹ́ pé number mi ò lọ. number wo. number zero zero three tí mo. Ah, ah, ah. <laughs> àwọn kò try rárá. <laughs> wọ́n ní ṣe number yẹn ló ń pé number yẹn ò sí mọ́ kíndìkan kíndìkan ó ṣáà wo tó bá rí máyọ̀ wá tó bá ń gbọ́ evidence of good living Maiwa ló ń jẹ bẹ́ẹ̀. wow it's so cute so mm. fresh. Yeah. ah ó tún wá plump ó mú fast Maiwa is living fine so bébí ṣe rí báyìí mo á sọ fún mo níwò ọ̀rẹ́ ọjọ́ tá a bá rí rí báyìí là ń gbà ọjọ́ tá a bá dẹ̀ rí ibi ni bí ń wọlé sórí hmm. ọ́fíìsì tó ti ń jayé yẹn máa bẹ̀ débẹ̀ oh. ah mo bá débẹ̀ o irọ́ ni ah mo bá débẹ̀ ó mú ẹ débẹ̀ ó mú mi débẹ̀ ah ṣé ìgbà tí mo bá débẹ̀ kí n má fọ̀rọ̀ gùn ọ̀gá ni ń bí iṣẹ́ yẹn wọ́n ti gbà mí síṣẹ́ wọ́n ti gbà mí síṣẹ́. sóòótọ́. ìyẹn nìkan kọ́ o one fifty k náà máa fi bẹ̀rẹ̀ pẹ̀lú mi. one hundred and fifty thousand naira. yes na. per annum. ah ah per annum bíi ti báwo monthly. Eh. fifty thousand fifty thousand fifty thousand lọ́nà mẹ́ta. bẹ́ẹ̀ ni na. monthly. Mhm. hey! <laughs> oh! olùjọ mi máa o. <laughs> kò wá tán síbẹ̀ o wọ́n wá ní tí mo bá ṣiṣẹ́ tí mo serious for six months táwọn dẹ̀ rí i pé mo perform dáadáa àwọn máa fowó kún owó oṣù mi. <laughs> wọ́n wá ní ọlọ́run ọ̀ṣọ́ fàǹsù. <laughs> jẹ́ kí n wá sọ̀rọ̀ kan fún ẹ ṣan pé bó ṣe ń wọ ọkọ ẹ ń sìn ṣan pé lówó lọkọ ẹ. rọ́ọ̀dẹ hmm, iṣẹ́ tẹ̀ ti bẹ̀rẹ̀ tẹ̀ ti gbà sálárì iṣẹ́ tó ṣẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ kò ń sọ̀rọ̀ sálárì o. kí ni. ó yẹ kó máa kúnlẹ̀ ó yẹ kó máa bọ̀ mí ni kó máa ní pé olówó orí mi aládé orí mi ọkọ mi tó lówó lọ́wọ́ wàá pẹ́ láyé. Ah, ah. on top waiting. mo lówó kí lọ́wọ́ bó ṣe ń wò mí. on top waiting. ok ṣo fẹ́ gbọ́ máa wàá hmm. béèrè lọ́wọ́ mi ni ibo là ń gbé nínú church là ń gbé. Hmm. ká tó wí ká tó fọ five hundred k ti wá account. ó dáa. hundred thousand ọlọ́wọ́ rí mi o ọlọ́wọ́ <laughs> rí mi o ọlọ́wọ́ rí mi o. Eh. <laughs> wàá pe máyọ̀wá o because ìwọ gan olówó kọ́bìnrin nígbà tó rí ah. máa fún ẹ nọ́mbà. máa pé ìtọ́jú máyọ̀wá lọ ọlọ́run sbj ọ̀ṣọ́fà kò sóhun tí ó lè ṣe olùjọ́ mímọ́ ti ṣiṣẹ́ ìyanu ó tuntun lè ṣe ọlọ́run mi o. Eh, dókítà ẹ má bínú pé mo tún padà wá o. ok mr leo. ok fine mo rí lórí screen àbọ̀tí tèmi ṣe padà wá ní wípé ṣé kò ń ṣe wípé ọ ṣé kò possible wípé àwọn equipment ẹ lò yẹn tá a fi rí iye ọmọ tó wà nù ẹ ṣé kò ń ṣe pé wà fọ́ọ̀tì because uh, for my name dúró tì mí mọ́mí sí mi ti bíbí mẹ́fà tó ti kú kó tó rí èmi tán kò dẹ̀ síbejì nu gbogbo wọn now for my wife's side wọ́n pọ̀ wọn family wọn bí wọn tán pọ̀ ìyá ò dẹ̀ bíbejì so how come we having twin. okay mr drew sherry i can't explain further but the only thing tí mo máa sọ fún yín tí as an advice is to go get the baby stuff like ẹ lọ ra ẹrù ọmọ because ìbejì ló wà nínú ìyàwó that is all I can tell you for now ìbejì ló wà nínú ìyàwó so ẹ lọ ra ẹrù ọmọ kẹ̀dẹ̀ mí sọ pé ra méjì ẹ̀ẹ́dẹ̀kẹ́ kú ewu gbà mí o gbogbo kíní ń tá a ṣe àgbékalẹ̀ àmọ́ bí wọ́n wà. ìlú àwọn arábìnrin ṣé mo lè rí ọ. Ah, ṣé kò sí o. kọ́ má bàa sínú ayé àbínú ẹ o àmín àfàǹgbókó tó wọ̀ àmín sà ẹ̀rùn náà ò dùn àmín ò ní ṣubú àmín jésù ó sì kú òpalẹ̀ mọ́ ìdìwọ̀rọ̀ o ìdìwọ̀rọ̀ ń bọ̀ ìtò túmọ̀ sí pé àwọn ìbejì fẹ́ débọ̀ lálejò kó palẹ̀ mọ́ ọ wá níṣẹ́ kan tó yẹ kó o ṣe bàbá sì ṣe é ọ̀dà mi lójú inú ọdún kalẹ̀ ẹ wá ráyè ẹ wá díẹ̀ nínú táìmù yín kó dín àkàrà elépo àkàrà elépo ẹ àkàrà elépo kó fi ṣe sàrà ọ̀fọ́mọdé jẹ ọ̀fágbà kó fóbìnrin kó fọkùnrin ọba ti ṣe léyìí ó dá mi lójú pé ayé ò ní tako sáàlà rẹ wọ́n rí nǹkan wá sọ funfun àwọn ọ̀tá rẹ̀ sì ni ọ̀pọ̀ yìí torí bọ́n bá ti ṣe léyìí inú ò dùn kálẹ̀ àfọ̀ngbò kó tó wọ̀ kò ní kún kékeré o inú àdùn kálẹ̀ ọlọ́run wù ọ̀yọ́ wọ ọmọ inú rẹ̀ bọ́ba wá dé ilé alá sọ pé mi jíṣẹ́ fún ọ ó délé àjèrò má gbàgbé láti sọ fún ọ pé mo wí fún ọ o bàbá délé ọwọ́ àràǹgún àga alágogo mẹ̀sẹ̀ rẹ̀ dákun bá rán létí pé mo wí fún ọ nǹkan ní òun ó wá àbí mo bèrè nǹkan lọ́wọ́ rẹ̀ èmi náà wà òkè ọ̀rá àgọ́wọ́ mi ìtọrọ owó n tí n bá sì sọ fún kọ̀ǹfàmù ni. ẹ ṣé mo dúpẹ́ sà ẹ ṣé sà o. Hmm. Lóòótọ́ oníjọ mímọ́ ni wá, ṣùgbọ́n mi ò fẹ́ ṣẹ̀. Àwọn nǹkan kéékèèké báyìí náà ló máa ń gba láìkùlà. Àmọ̀ràn mi ni pé ẹ jẹ́ ká ṣe. Ẹ wá bí a ṣe máa gẹ́tì ẹ̀wà, kán dẹ̀ ra epo yẹn náà, kán fi dín àkàrà, kán dẹ̀ pín bọ́n ṣe sọ yẹn. Mo nígbàgbọ́ pé Ọlọ́run á dídùn lọ́sàn aṣọ kò sí wàhálà kò sí wàhálà ah, ọlọ́run ló lọ́pẹ́ àlọ́ ọlọ́run ló lọ́pẹ́. ìrètí ń bẹ ah, fún igi tabẹ́ lórí ah, torí lọ́jọ́ tó bá gbòòrò omi àṣọ èso láṣọ iye bá ó dẹ̀ kó ìṣe òtán ẹ̀mí lójú láyé òye. bẹ́ẹ̀ tí ó rí ọmọ alákàrọ̀. ìrètí ń bẹ fún igi tabẹ́ lórí torí lọ́jọ́ tó bá gbòòrò omi àṣọ ìṣòro yìí. èmi Moses àti Dare. ẹ̀yin wa Moses àti Dare. àti Sunday. àti Rafael. tó má fi kí ṣe é. ó gbà tẹ́lẹ̀ o. ẹ bá mi ti sáńsà tẹ́lẹ̀ á dé wọn láti. kò tó adifisi o ẹni kọ́kọ́ lè wà láyìíká o. sọ pé sáńtà ni kò fún un dùn. ẹ kú iṣẹ́ o. òun náà fọkùn kùn bóyá o e, torí bá òde kó o. rà gbà o. ó ti tó ó ti tó àdúrà ti gbà o. ó ti tó tó tó jáde aláàbí ah, gbogbo rẹ̀ tó wà láyìíká lè ní. ló dé. àwọn ajẹ́ni gbẹ́sẹ̀. Ah, ah. tó gbẹ̀yìn o. àdúrà ti gbà. ó dá dẹ́kun ṣùgbọ́n tá a máa bọ̀ pé lọ́ fi ń pin ah, ah, olùṣọ́ eh. ẹ ra ọ̀sà ẹ sà àbú. gbogbo tẹ́ nǹkan yín gbà ládùúrà ní dáadáa ọlọ́run àwọn ọmọdé àṣẹ. àmín. níta burú bẹ ọlọ́run bá wa yọ kúrò. àmín àmín yéṣu olúwa wa. àmín àmín ẹkú iṣẹ́ àtàrà. àmín báwo wà ní ṣé gbogbo wọn ti gbà. ìwé ah, ẹ eh, ó yá yá máa bọ̀ máa bọ̀ máa bọ̀ wọ́n bá mi fún wọn. ìlọ èmi jáde lọ àmú jáde lọ ẹ má ṣe yọ̀ọ́ ẹ̀kọ́ máa dàbí pé mò ń bínú ẹ jẹ́ ká fún yín díẹ̀ kẹ́ fi ṣe take away. ẹ ṣe sà àmì àmì olùṣọ́ yìí wà náà ìsì o wọ́n ṣèyàn. Ah, ah. ó yẹ ṣàwọ̀ àgbà kó tó tán. Ah, ní àkàrà tó ṣe wípé ṣe lè rú bá mi pé ṣàmárà àwọn church member bá wa jàkàrà báyìí ṣé ò ní ní nǹkan mi la fi ṣe and guess what wọ́n dẹ̀ jẹ́jẹ́jẹ́ débi pé ìfàtẹ̀rù wa ń bà mí pàkàrà yóò mà ní kárì kẹ̀ kò mà ní kárì. ìyẹn là ń pè ní adùn ṣe bí nǹkan tọ́lọ́run lọ́wọ́ sí hmm. ṣé ìwọ ò rí pé òun ronú pé ṣáwọn èèyàn máa jẹ hmm. ìrònú tèmi ò lọ bẹ̀rẹ̀ rárá o èmi ronú wípé ṣé olùṣọ́ máa gbà ká ṣe kínní ṣé wọn ò ní sọ wípé kò bá ìlànà ìjọ mímọ́ lọ ṣùgbọ́n rí bó ṣe lọ àwọn èèyàn jàkàrà yẹn èmi gan jẹ́ mo fẹ́ para mi lórí ẹ̀ <laughs> so ká máa dúpẹ́ ni. olùjọ mímọ́ ó máa ṣe ọlọ́run ẹ bí jẹ́ ọ̀ṣọ́fà o máa ṣe sórí látìgbà tí ẹni yẹn ti sọ fún wa wípé aláti dé àkàrà yìí hmm, ni mo ti gbójú sókè mo sọ fún olùjọ mímọ́ mo ní olúwa tó bá jẹ́ wípé o lọ́wọ́ sí ọ̀rọ̀ àkàrà dídìn o hmm. ṣe é ṣe hmm. ah! ọlọ́run dẹ gbà àdúrà dẹ gbà ó dẹ̀ ṣe é ṣe. olúwa olúwa ṣe olúwa ṣe ta ló dín àkàrà yẹn náà àkàrà yẹn dùn. ọ̀ọ́ èyí táyọ̀ ni. èyí táyọ̀ ló dín àkàrà. ẹ̀ ó máa kàrà àkàrà elépo o ṣe gbéṣẹ́ fún kó lọ máa dé village. <laughs> <laughs> máa sọ fún máa sọ fún máa sọ fún máa sọ fún. èso láso iye bá ó dẹ̀ kó ìṣe òtán ẹ̀mí lójú láyé òye. àti nọ́ọ̀sì ẹjọ́ báwo lára ìyàwó mi ṣe. ó ti wà òkè wọ́n ti dá àwọn olóò very soon ọlọ́ ti náà tẹ́lẹ̀ sí wọn sà. ṣé mi ò lè wá bá yín níbẹ̀ ni. àrárá ah, sà àrárá sà very soon a máa yọjú sí ẹ máa gbúrò ayọ̀ láìpẹ́ lágbára ọlọ́run ẹ máa wọ̀rẹ́ ọ̀n bọ̀ sà ẹ máa wọ̀rẹ́ dókítà máa yọjú sí láìpẹ́. there is one problem with Nigeria kí ló wà ń bẹ̀ tí báwo lé àwọn mi nínú labour room ṣé wọ́n ń ṣe ní amẹ́ríkà wọ́n ṣe ní uk tí wàá ṣe máa ń yàtọ̀ ẹ máa ní kókó dún ta kí ni mò ń ṣe ń ta ah, kí ni kí ni kí lè fi pamọ́ fún mi lára ìyàwó mi kúlé àdúrà wa gbà ọ ọlọ́run ọ̀ṣọ́fà àdúró ti wà ah, ah. ọlọ́run apá pẹ̀lú ọlọ́run ọ̀ṣọ́fà àdúró ti àkóríire nínú ìjọ wa yìí ọlọ́run ń jẹ́wọ́ ara ẹ̀ ọlọ́run ọ̀ṣọ́fà ó ń gbọ́ àdúrà wa lórí òkè ẹ̀mú láyọ̀ láti sọ fún yín pé mọ́mì láyọ̀ ti bímọ. adúkẹ́ lọ́wọ́ lọ́wọ́ adúkẹ́ àdúrà wa ló gbà ọlọ́run ṣiṣẹ́ ìyanu ẹ eh, man tí wọ́n pè yín fún láti Canada yìí tí ó dé eh, nígbà tẹ́ fi máa jáde so gbogbo nǹkan tẹ́ ní kí n ṣe lẹ̀ fún mo ti ṣèwé yẹn fún. ẹ ṣàdúrà fún. bẹ́ẹ̀ ni sà eh. wọ́n á ní pé àwọn fẹ́ rí yín káwọn tó máa lọ. ah ok onítọ̀hún dà ẹ kò mọ ẹ má bọ̀ ẹ wá ẹ má bọ̀ ẹ má bọ̀. ẹ pẹ̀lẹ́ o àdúrà yẹn á gbà o ọlọ́run ọ̀ṣọ́fà á dúró tì yín ẹni dààmú iṣẹ́ tí mo gbé fún ẹ make sure kó o ṣe kó parí ẹ ká lè tètè ẹ tẹ̀lé mi ẹ tẹ̀lé mi. ẹ o ẹ kúlé o ẹ pẹ̀lẹ́ o àdúrà wa gbà o. òòrùn ti gbé sí news ní pálọ̀ ni. ó ṣé o fẹ́ sùn. ọmọ mi ń kọ́. ó wà pẹ̀lú Láyọ̀. a ah, ó ṣe máa gbé pẹ̀lú Láyọ̀ kí ni Láyọ̀ sí Láyọ̀ gan tí ìrojú ara ẹ̀ ni ṣé ó lè tọ́jú ara ẹ̀ ni wá ní kó máa tọ́jú ọmọ bá mi gbọ́ ọmọ wá jàre. Ah. Ah, ṣé Láyọ̀ wájú ọmọdé. Láyọ̀ ń ṣọmọdé. wo fẹmi lójú lẹ pẹ̀lẹ́ gbọ́dọ̀. irọ́ irọ́ irọ́ mi ò gbà o ọmọ tó bá dáa bẹ́yẹn ó yẹ kó wà lọ́dọ̀ àwọn òbí ẹ̀ ní ibi ló yẹ kó sùn bá mi gbọ́ ọmọ wá jàre. so Láyọ̀ ò dáa kó ń ṣọmọ. ní Láyọ̀ ò dáa o. Mm but ọmọ tó bá tún da dáa dáa dáa sí eh. ó yẹ kí yàn fún ní special attention. Eh, dáàdi láyọ̀ mo notice nǹkan kan lájọ tí mo ti bí ọmọ yìí hmm. ó dà pé ìfẹ́ èmi àti láyọ̀ kò sí lọ́kàn ẹ̀ mọ́ ìfẹ́ èmi lójú nìkan ló wà ní gbogbo ọkàn ẹ̀ báyìí. Ah, ah, ìfẹ́ ò sí lọ́kàn tèmi mọ́ hmm. ó dẹ̀ ń gbó lọ́wọ́ mi every day hmm. tó bá jí láàárọ̀ máa pẹ́ kẹ́ tó bá ṣe everything òun ìfẹ́ ìfẹ́ mi ò dé ìfẹ́ ò dé sí lọ́kàn mi àbí lọ gbọ́ ọmọ wá fún mi ṣó fẹ́ máa ju ọmọ tó bínú. wọ́n ló mọ ṣáàjẹ́ ń lọ gbé wá kó jẹ́. Ah! wàhálẹ̀ ẹ̀ pọ̀ akọ ẹ̀ pọ̀ bá mi ṣe channel sí CNN. ìjẹ́njẹ punishment ẹ nìyẹn. ẹ̀mí ìpè sùkàn mi sá kúrò ní àyíká kí ló ń wá kiri ibo ló wà. àtijọ́ ìta ló ti kúrò lẹ́wọ̀ tẹ́ bá mọ ibi tá a ti lọ mọ́ ìsàlẹ̀ ọjà ni àwọn ọkùnrin géńdé mẹ́rin ti bá mi lè mú. Ah, ìsàlẹ̀ ọjà kí ló ń ṣe ń bẹ̀. àwọn ah, ló ń gbà rù ni láì ṣe pé mo fi ibi pa sùkọ́ mi mi ò rí nǹkan náà tí sùkọ́ mi fẹ́ jẹ tí mi ò kí ń wá fún kódà mo ti san half lówó square. ẹ wo ọmọ mi sọkàn mi ṣé kí n bá yín sọ ẹ tó ń jẹun tó ọ̀rọ̀ ẹ wò ó ó máa ń difficult fún obìnrin láti raise ọmọkùnrin o àwọn ọmọkùnrin máa ń nídi ọwọ́ líle and ọwọ́ líle yẹn obìnrin ò lè fún ọmọ bàbá ẹ̀ ló lè fún inú ọba gbà ẹ níyànjú pé kẹ́ gbé ọmọ ẹ lọ sọ́dọ̀ bàbá ẹ̀. kí n dá padà fún bàbá ẹ̀. kí n dá padà fún bàbá ẹ̀. ẹ ti sọ̀kò sórùlé ni o hmm. ẹ fẹ́ gbọ́ ti ẹnu onílé ni. Hmm. Ọlátúnjí Bàbọ́lá sunkún mi mo mà nífẹ̀ẹ́ o ṣàdédé ló dé lọ́jọ́ kan tó ní mi ò nífẹ̀ẹ́ òun ó láfi ká múlẹ̀. ìmúlẹ̀ bíi ti báwo. èyí náà sọ bẹ́ẹ̀ níṣẹ́ ló gbé ọbẹ̀ yìí dé ó lásìjẹ ìfẹ́ ni adẹjọ́ wa jẹ ni mo hmm. kúkú jẹ́ láti mi ò ní kankan tí mo fi ń pamọ́ àmọ́ nígbà tí ilé ọjọ́ kejì máa fi mọ́ níṣe ni mo bẹ̀rẹ̀ sí ní kó ẹ̀jẹ̀. jésù kristi. ọpẹ́lọpẹ́ àbúrò mi mo ló gbé mi lọ sí ọsibítù. kí wàá ní dókítà sọ pé ó ṣe yín. Hmm, àti máa fi dé ọsibítù àwọn dókítà rí nǹkan in fact dókítà yẹn gan ló advise wa pé ká tẹ̀sẹ̀ lé. ah ṣó le tó yẹn ni. ah hmm. ìyẹn gan ló gbé mi dé church ibẹ̀ làṣírí ti tú ọlátúnjí fẹ́ fi mí ṣòbò olúwa o ẹni tẹ́ni kì í dánmọ̀ padà fún nìyẹn. ẹ wo ẹ wo mọ́mí sunkàn mi ẹ máa kí ẹ máa kí òtítù ẹ máa kí ẹ wo àdúrà náà máa fi ran sunkàn mi lọ́wọ́ kọ́nà bá wa fọwọ́ tọ̀ ọ̀bẹ ẹ wo ẹ̀yin ni kẹ́ máa tọ́jú ọmọ yín and ẹgbà. Um, so kò ní pẹ́ tí màá tún padà wáyé báyìí ṣe ti gbọ́ ẹ má bọkàn jẹ́ lórí ọ̀rọ̀ ọmọ ẹ̀. tán báyìí nìyí ta tí n bá ti gúngún bẹ́ẹ̀ kí n fọgùn kẹ́yìn méjèèjì mọ́ jèrè. àní jèrè ẹ̀ bí ó bá ti bí. tó ń jẹ̀gbẹ̀kẹ̀ báyàn dá olórí burúkú. mo fẹ́ kọ́ ọmọ ìyá mi lọ́kọ́ kan rẹ̀ ó fi ọmọ jẹ́ mọ ọkọ lọ́nà. kẹ́hìn yìí ló dàbí deficiency of carbohydrate kẹ́hìn dàbí ẹjọ́ ní kọ́ṣọ́ fún àgbà kí ayé mi là ti lọ̀rọ̀ ayé lọ̀rọ̀ ayé ẹ má yẹ ká kò jẹ́ àbùkù wẹ́ nìkan. bó ṣe wà yìí bẹ́ẹ̀ni ò bá tọ̀ kì í tọ̀yàn. sẹ́ni mọ́ kí ìnà tí bàjẹ́. olùdarí kò ní sọ́kọ̀ sí ni wọ́n yìí sọ́kọ̀ ní àbọ̀ kọ́. ọkọ̀ ọkọ̀ mi kò lẹ́sìn bá ẹ̀pọ̀ àwọn ọlọ́pàá lórí ọ̀rọ̀ ẹ̀pẹ̀ ló máa lò. ìgbádùn kò ní ọwọ́ sì yìí lójú ọmọ mi jìnnà rẹ̀. sẹ́ni mo ti mọ sí àdé òtí ah, mọ́ sí. sẹ́ni mọ́ ọmọ ṣẹ́jú. àbí tó ti mọ̀ sẹ́. ẹ̀rọ mọ́ kunlẹ̀ lọ́dà. Ah, ah, ibi ẹ̀yìn ti ń gba Jésù ti ní ní àbí. àbí ojú padà. ẹni tó bá fọwọ́ mú pé ká fún ikú jìkan ní ọwọ́ sókè. Ìbàdàn ni wọ́n ìwà hàn kásẹ̀gbìn ìjà ìkara hàn ṣùgbọ́n tá a bá fẹ́ jàgbìn kí n lè bí ìdí ìkọ̀wé à ń jàgbìn onírun abẹ́rẹ́ ìdáná. ọmọ ìtúgbẹ́mi lọ́wọ́ owó ńlá ni ó forty five million naira. I'm talking about being financially stable. Kàrí àmì ló jẹ mí lógún. Àkálẹ̀ ti sanwó tó bá ń gbó ti lọ. Ó ti lọ nìyẹn o. Wọ́n ní orí tí ó bá jẹ̀gún tó bá wà ní mọ́tò á lọ ọ̀hún ta. Hmm, Akínyẹ tún fẹ́ ṣe. Ìlú bèrè ni? Tó bá ṣe àṣemáṣe, ẹ̀bùn mi lọ sẹ́wọ̀n. Mo máa wá jáde, mo ti ní mo máa wá jáde. We are talking about money here. Huge amount of money. Ẹ wo jíjí tí bá ń pa wẹ́ẹ̀ máa mọ̀ ó yá búra sí. sí wo mi ogun ogun lele. ṣoògùn tiẹ̀ lele. Okay, fine ọ̀rọ̀ ẹ̀yẹ fẹ́ bá mi sọ mo ti gbọ́ but with the look of things ó jọ pé ẹ máa tó pín. tí mo ń pẹ́ tí mo bá ń ṣe ṣe ó ó yé yé yé orí mi ló kú apá mi. ìwé ṣe ṣe bí ọtí ń pa ẹ̀. gbogbo ẹnu jàre. ẹ ọ ah. ah. àwọn Mr. Joseph ni wọ́n ti kó lọ sí sáìtì wọn. ẹ eh, wọ́n ti parí lẹ́yìn. Ah, eh, ọlọ́run orókè ṣì wá síbẹ̀ ń gbàdúrà ń gbàdúrà. owó wà dá o. àbí àbí àbí. olùjọ bí wọ́n ṣiṣẹ́ agbára nínú ìjọ. bí wọ́n ṣiṣẹ́. sista Debbie ńkọ́. àwọn wà bẹ́ẹ̀ àwọn wà bẹ́ẹ̀ àwọn wà bẹ́ẹ̀. ó ti bímọ ṣá. ah láti last week <laughs> ẹ̀yin náà kọ ti. <laughs> ẹ ká sàn àlejò lálàá lọ. àbí o ẹkújẹ mẹ́ta báwo ni iṣẹ́. bọ́dà sọpẹ́. ẹ wò àwa nìyẹn o. ó yà ìlẹ́nu pẹ̀lú wa. ẹ wá ṣé wọ́n ti ṣé wọ́n lé ọ̀pọ̀ tí wọ́n ti wà lè wà lè ibi tí mo rí wọn alẹ́ sì bàtà sì bí ẹ̀mí lójú àyèrè àwọn tó wà. ẹ̀mí náà wà lẹ́yìn ìgbà yẹn mi ti. ẹ máa lọ́jọ́ òkú bọ̀ tó tọ́ ṣé wà ní wájú báyìí. ẹ wúlò láṣẹ wò pé ká tún wá bẹ́yìn wọlé ni àwọn ah, ti jẹun. a ti jẹun bẹ́ẹ̀ ni ẹ̀dẹ̀ kú tọ́jú ẹ̀mí lójú ẹ̀ kú tọ́jú ẹ̀mí lójú àti àǹtí náà àwọn ọ̀ndọ́. Olúṣẹ́gun Olúṣẹ́gun ní bàbá olùṣègùn olùṣègùn ní ọmọ ní ọmọ olùṣègùn ní ẹ̀mí mímọ́ olùṣègùn ní mẹ́ta lọ́kan ẹ lanu ẹ kọrin olùṣègùn olùṣègùn ní bàbá ní bàbá olùṣègùn olùṣègùn ní ọmọ ní ọmọ olùṣègùn ní ẹ̀mí mímọ́ olùṣègùn ní mẹ́ta lọ́kan jehovah jésù kristi michael mímọ́ bíbélì fi yé wa pé àyà ọmọdé ni wèrè dì sí ẹgbàá láòfin lé e jáde àmọ́ ní àkókò tí wọ́n kọ bíbélì kò sí human rights activist kò sí àwọn child abuse activist ní ìsìn tẹ́ ẹ bá na ọmọdé jù wọ́n ní child abuse ni àdúrà láwọn fi lé ẹ̀mí òkúta tó dì sí àyà ọmọdé ìjáde àdúrà ní orúkọ Jésù ní Jésù bàbá Ọlọ́run Jésù Kristi ní kíni pọ̀ Ọlọ́run Ọlọ́run. Ọlọ́run. Dárílayọ̀ kílẹ̀ irú kílẹ̀ kílẹ̀ lọ́jọ́ òun yẹn gan-an kílẹ̀ tó lọ́ọ́ kẹrù ọmọ mi kílẹ̀ tó lọ́ọ́ kẹrù ẹ̀mí lójú. kí ni kí ni ìtumọ̀ ariwo tó ń pa sí ah, ah. kí ni ìtumọ̀ ariwo kí ni ariwo tó ń pa fẹ́ dà sí nígbà tí mo gbé ọmọ jáde tí àwọn ọ̀rẹ́ mi wá sọ pé báwo lọ́mọ ẹ ṣe ló kàn tá ìdí báyìí kí wọ́n máa gbé ọmọ kiri kọ́mọ rí bí ọmọ àwọn tó tọrọ bára kiri títì. kí ló rọ burúkú tó sọ lẹ ẹ ẹ ṣebí ti ṣàlàyé fún ẹ lọ́dọ̀ ọ̀rọ̀ irú ọmọ yìí ṣebí ṣàlàyé fún ẹ kọ́tẹ́ sọ fún mi lọ́dọ̀ ọ̀rọ̀ ọmọ ọmọ yìí. oṣù tó ti kanra ti kanra pẹ̀lú àwọn ọmọ ogun rẹ àbí ṣé kákúkú gba ogun náà padà sí ọ̀dọ̀ ọlọ́run. ah irọ́ o ah malika ẹjọ ẹjọ ẹ wò ó dẹ́ èmi lójú ni wípé sẹ́ hmm, ọlọ́run tó júùzọ mi tó ní sí ọmọ yìí ó tọ́ sí mi hmm, agbára ẹ̀ ó máa borí agbára èṣù àti gbogbo àwọn ọmọ ogun ẹ̀ pátápátá kò sí nǹkan kan tó máa ṣọmọ mi ẹ má gbà padà ẹ jọ. mo fẹ́ràn ìgboyà rẹ tí ọmọ yìí bá dé <laughs> iyì ìpadà ńlá máa dé bá ẹ̀yin àti ẹbí yín ó má má fọ́hùn níbi gíga torí wípé ọmọ méjì láàpapọ̀ sínú rẹ tó di ọ̀kan nínú rẹ ṣùgbọ́n ẹ má gé irun orí rẹ fún odidi ọdún mẹ́ta mẹ́ta mẹ́ta. ìbàdàn wà ah! ń kọ́ ṣe bọ́ọ̀bù yìí ló yàn sí ẹ ṣe bọ́ọ̀bù yìí ló fọ ẹni prọfẹ́sì yẹn èyí eh? lọ́wọ́ eh, yìí lọ́wọ́ lóbìnrin fẹ́ni tó lè make any sense ah! yes na ah! ọlọ́run fún yàn lọ́mọ kó gbà lọ́wọ́ èèyàn. wọ́n ti kọ́kọ́ bá ṣe ọmọ mi tí ìkọ̀kọ̀ bá ṣe ọmọ mi lẹ́yìn onígbà èmi àti ẹ̀. ọdẹ o tí ìkọ̀kọ̀ bá ṣe ọmọ mi ilé Yorùbá ní gbogbo. mo rí i le eh, mo rí i le sọ ara ẹ o. ó dà o o ṣe máa gbọ́ kiri inú lẹ́nu yẹn kí ló dé kí ló ṣe é gan ìmọ̀ ah, ah. division ẹ tó nílé ẹjọ́ sí obìnrin tún ni kò sọkùnrin nínú fíṣàn wo lobìnrin fẹ́ rí. eléyìí nágbára o kí ló dé tọkọ yìí wá wù wá báyìí. ìgbà wo ni ọdún mẹ́ta máa fi pé ṣé wọ́n ti gbàgbé ni tó dẹ̀ gbọ́ nǹkan tí ẹlẹ́mìí wí. ṣẹṣẹ ah. gbà mí ẹ gbà mí ẹ gbà mí ọ̀rọ̀ ọgbọ́n ẹ gbà mí ní ìmọ̀ ẹ̀mí tó kó sí nínú ẹgbẹ́ mi ò ní ṣe ń ṣàánú mi torí ẹ̀lọ́ agbára yìí ó sì dùn ṣàánú lórí ọ̀nà ọmọ ọmọ ọmọ láì ṣe pé wọ́n sàṣì ọmọkùnrin láì ṣe pé wọ́n sàṣì tó dẹ̀ di etí tó fi ń gbọ́rọ̀ kí ọkọ mi máa sọ lẹ́nu pé ọmọ òun ló kàn táìdì bí ìgbọ́rú ẹ̀ o kó máa lanu sọ wípé tóun bá wọ ọmọ ó máa ń dọ̀tí nítorí ó dẹ̀ lọ́dẹ̀ẹ́sì ni ó dẹ̀ lọ́ọ́ bí ọmọ mi ó dẹ̀ lọ́ọ́ gé irú ẹ̀ ẹ má sunkún mọ́ ẹ má sunkún mọ́ ẹ dìde ẹ wo ah, ilé ìnagbára o torí ìgbọràn ó sàn ju ẹbọ rírú lọ ìfetísílẹ̀ ó dẹ̀ sàn ju rágbo lọ. ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹ ṣàánú mi o. ẹ wo tọrọ bá rí báyìí aláti súnmọ́ Ọlọ́run torí nìkan ló mọ̀ wá òun dẹ̀ ló mọ̀ wá Ọlọ́run á gbàkóso ẹ gbogbo ohun tó dàbí pé ó fẹ́ dí yìí Ọlọ́run á bá wa là mi o. ọ̀rọ̀ yìí ó tojú fún mi. Ah, ah. ṣàdóbi o ọmọ mi. ẹgbẹ́ mi ẹ wá sí ya bó ti ń fẹ́ lẹ́lẹ́ ogun jésù fẹ́rẹ̀ dènà afẹ́rẹ́ ṣẹ́gun orí mu èmi fẹ́rẹ̀ dé ni jésù wí adájọ́rùn pé àwa yóò di mú di mímú o bàbá di mímú ọlọ́run di over. ìrètí ń bẹ fún igi tabẹ́ lórí torí lọ́jọ́ tó bá gbúrò omi àṣọ èso láṣọ iye bá ó dẹ̀ kó iṣẹ́ òtán ẹ̀mí lójú láyé o ṣèbá tí wáyé ń parí ṣòun là ó máa rí ṣé bí mo ti yan tèmi lèyí ọ̀rọ̀ yìí tó ojú sú mi aráyé mo fi lọ yí ṣàkọsílẹ̀ ọlọ́run lèyí fi tó kókó lọ́tọ̀rọ̀ iye ọkàn òun náà fokùnkùn bòyó torí bá òkè òkè ìṣòro tán ẹ̀mí lójú rẹ̀ o. báwo ni ṣó sùn dáadáa olúwa láyọ̀ wo five thirty ṣẹ̀ṣẹ̀ lónìí ó mọ̀ pé mo ní mo máa rán ẹ ṣẹ́ kílẹ̀ tó mọ́ pátápátá sáré wá bá mi lọ gba ilẹ̀ ta ẹ̀ torí mi ìfẹ́ kó yẹ kí gbogbo ará àdúgbò ti wá jí wọn á máa máa disturb níbi tó ti ń gbálẹ̀ o ṣó ti gbọ́ ó yá kọ́ mi tètè wá lọ. mo mú fẹ́ tẹ̀lé àǹtí mi lọ gbálẹ̀. ah èmi lójú ẹ láyọ̀ ṣé ṣe pé tí wọn ọmọ ẹ bá ti ń lọ ilé ọkọ èmi lójú máa tẹ̀lé ẹ lọ. bàbá ti ṣètò ìyọkọ mi ò tí ì rẹ di. Ah inú ṣáàmù yà ẹ jọ lọ gbálẹ̀ o ẹ jọ lọ gbálẹ̀ o ẹ̀gbọ́n àtàbúrò ẹ ah, àfọwọ́ ah. àtẹ̀gbọ́n yìí ṣá má fọmọ mi nígbà náà o. fọkùnkùn bòyó e, torí bá òde kó iṣẹ́ òtán ẹ̀mí lójú rèé o. kú iṣẹ́ òtán kẹ́mi lójú láyé òye. ṣe bójú ọ̀run tó ẹyẹ fọlá ìfapá kan ra wọn ẹlẹ́mi kiri kí ni mo ṣe ọba òkè òfin kan rán mi tí mi ò fi jí iṣẹ́ àǹfààní afẹ́fẹ́ ó ti ṣí sílẹ̀ fún gbogbo wa èyí tí mo fẹ́ gbà kò dín tì yín lọ́wọ́ bí ìwúṣọ́ lè bí. láyọ̀ kí nìkan náà tó wà ń ta. ẹ̀mí lójú wàdà kí wọ́n bá takùn náà mọ́mọ́ mi wá fún mi jàre. Ah, níṣó níṣó ah, ah, láyọ̀ ìjà ìṣó jáde tó ń ṣe é gan náà ó dẹ̀ dá fọ́mọ́ mi nìkan lẹ́ ń ta torí ti. ẹ̀mí lójú ẹ̀mí lójú ẹ̀mí lójú. Yes! ọlọ́wọ́ sọ́tà olùjọ mímọ́ olùjọ mímọ́ ṣàánú mi o kí lè léyìí. ta ni mo gbé ewúrẹ́ ta ni mo ṣe ta ni mo rò ó tàbí ṣe tí wọ́n láyìí dá níwò yíyọ ọjọ́ ayé mi tàbí kí ló lè tó yìí ẹ fún mi kì í gbọ́ bàbá ìrẹ́ ló mọ àti wáyé mi. ọ̀rọ̀ mi dọ̀wọ́ rẹ o. má fi mí fún yà jẹ́ Elédùmarè ló mọ àti wáyé mi jọ̀wọ́ dì mí mọ́ o. rárá máa ń ṣé ẹ rí gbogbo nǹkan wá ah, àbí kí wọ́n ràn yín lọ́wọ́ ni mà. ẹ má ṣe yọnu. ọkàn mi ń porúru ó ń porúru. consolidate me ọkọ̀ yìí mì lójú àgbà mi ìdí ìfẹ́ ọkàn mi. bàbá àgbà ló jáde lára ọmọ yìí. Eh, eh, bó ṣe pè fún wa náà nìyẹn ṣé kìí ṣe pé ẹ ti gba abẹ́rẹ́ sí i nǹkan tí kò jẹ́ ká ti gbé lọ sọ́spítù náà ni. ẹ mọ gba abẹ́rẹ́ sí o. ó dà. Ah, eh, ó tiẹ̀ ti wá wọ̀ lára ló ti jáde gbogbo ara ẹ̀ ẹ wò ó bọ́rọ̀ bá ti rí báyìí ẹ mú yẹ̀pẹ̀ ojú ọ̀nà ẹ gbàjọ ẹ gbé kaná bó bá ti sọ dáadáa ẹ sọ kalẹ̀ bó bá ti wá tutù ẹ fi sàn là ẹ fún díẹ̀ mu bẹ́ẹ̀ bá rẹ́ lẹ́mu ẹ fún lẹ́mu mu ẹ tún fẹ́ mu náà ẹ fi pala ẹ wà lọ rẹ fún ẹ fún funfun ẹ fi ká ojú ẹ fi ká etí ẹ torí bó bá ti jáde lára ọmọ báyìí ó lè sọ ọmọ léṣe ah. Ah, gbogbo àwọn ọmọ táyà ń rí tó di létí ìmí ò lè sọ̀rọ̀ kì í ṣe gbọ́n bí mọ́ mi bàbá àgbà tí mọ́ fà lélẹ̀ bó bá ti di gbẹ̀yìn ọ̀bà mójútó ní tí mọ́ dálẹ̀ nu ṣé wàá ní gbogbo ìtẹ́yìn náà ṣe yìí bàbá ò fẹ́ bẹ́ẹ̀ eh. gbogbo ojú yín ẹ̀yọ́ eh. ẹ má yẹ ní soge bàbá òfóge hmm. eh, ah. bàbá òfóge ṣé wàá lọ ń ga ara rẹ̀ tí nǹkan ṣe ẹ má fọ́ sí ẹ̀wẹ́ o ẹ má fọṣẹ wà níbẹ̀ bá rọ́ṣẹ ẹ̀rọ ẹ̀rọ àfipálá àti aṣọ ẹ̀ fi nù ńlá ló bá tán kò jù bá lọ ọ dáná danudanu bẹ́ẹ̀ ní gbúrú ẹ̀ mọ́. ẹ ṣé mo dúpẹ́ mà ẹ ṣé mà. Mm. tí bàbá fẹ́ nù ẹ pẹ̀lẹ́ fún ọ̀rọ̀ ọmọ ẹ bá ti ṣe bá ọ ti parí ọ kí ni ẹ bá ọ̀tọ̀ ọ̀fẹ́ gbogbo ń dẹ̀sí ewu àwa ń tọ́jú là ń tọ́nu là ń tọ́nu ń bo ọ ẹ tún bá dọ̀rẹ́ nù. But I have no time to waste. If you're coming to the office, come right now because mo ti wà ní ọ́fíìsì mi lẹ́yìn anytime I waste at all. No, I'll be leaving like now, like yesterday, like forever. See, I'm getting another call tó wọlé So, uh, so please be, be, be, be hasty about Let me call you back, please. Hello? Yeah, amen, sir. Nǹkan ọjọ́ mẹ́ta, mo ní ìyá mi lọ́wọ́ máa mo kọjá ṣọ́ọ̀bù yín lánàá mo bá ní títì mo tún kọjá lẹ́nìí náà títì náà mo tún bá gbàtẹ́mi àtọ̀rẹ́ mi wá ń kọjá lọ mo ní ah, kí n tiẹ̀ yà kí n béèrè pé bóò ni ara ọmọ o. ọmọ yín náà ni hmm. ṣe mo pé e, e, àárẹ̀ tó ń ṣe yẹn kò kúrò kò lọ gbogbo nǹkan tẹ̀dẹ̀ ní kí n ṣe ni mo ti ṣe ẹ wò mí ẹ ṣáà rí. ìwọ nǹkan kan ní kí n má wọ̀ nǹkan kan. àbí èmi náà mo tiẹ̀ ti rápẹrẹ kò lọ náà ni kódà kò tiẹ̀ wá lè jẹun mọ́ rárá. ẹ ah, ah. eh, ní sùúrù ẹ má bínú ẹ dákun kí ni àṣà tí ń sọmọ gangan. ọ ṣe bí bàbá àgbà ní dọmọ láàmú. bàbá àgbà. bàbá àgbà ní. Casablanca ah. ẹ ti bà nǹkan jẹ́ kò lè tó gbogbo eléyìí bàbá bàbá ń sọmọ lẹ wá ń rù káàkiri wá ń ti wà látọ̀tọ̀ báyìí ẹ ti lọ síbítù o. àìró ah, mi lọ wọ́n ti ní má lọ ah, wọ́n ti ní má mm, lọ. bẹ́ẹ̀ ṣe lọ nǹkan ló dà kó fẹ́ gbó wa lábàáyé ee ibi kẹ̀kàn bọ́ síta ń bẹ̀rẹ̀ kẹ́ ẹ wéwé yé wa kẹ́ ẹ kàn já kẹ́ ẹ sì rá róbóróbó kẹ́ ẹ fún báyìí kẹ́ ẹ gbó ẹ kàn gbó báyìí ni bẹ́ẹ̀ bá ti fi sí lójú tẹ́ ẹ fi sí lẹ́nu ní ti ń ṣe bá tán ṣe mọ́ tán yìí ní tá à ń sọ yìí láàrin ọjọ́ mẹ́ta síra wọn ní ti ń ṣe ti tán bẹ́ẹ̀ ni mo sọ ewé iye wa ni. ewé iye wa. ẹẹ ẹ wò ẹ mọ wòlẹ̀ dààmú jìnnà èmi lè bá yín já wa torí ó kàn àdúgbò wa bìbà ọmọ tí mo sì lè ràn kí wọ́n bá já pọ̀ ṣe ti gbọ́ ẹ mọ̀ ṣe yọnu ẹ mọ̀ wò láìlọ́nù. ẹ mọ̀ ṣe yọnu tó bá jẹ́ ti jíjà òun ṣe lálọ́ba àgbèolé ẹ já mọ̀ ní. ẹ wé yé wa yé wa ní lẹ́yìn ah, tí wọ́n dìdàkudà oh, ah, ó lé tó yẹ Ah, ah. aláyọ̀ àbúrò ẹ̀ sùn sílẹ̀ lẹ̀ ìwọ sùn orí jì ah, wá tí ẹ̀ sì wá jí wa ká wá gbé. ẹ̀mí lójú ẹ̀mí lójú ẹ̀mí lójú ẹ̀mí lójú tẹ̀mí lójú ah. eh, mo ríre mo ríre kí ni mo fẹ́ fọmọ ẹ mo ríre ara ọmọ ètùtù ara ọmọ ètùtù ara ètùtù ó tutù fọwọ́ kan ó tutù. báwo ló ṣe máa tutù yé ẹgbà mi kò tì í gbé fún mi gbé fún mi gbé fún mi gbé fún mi lọ́pọ̀ mi wá náà lọ́pọ̀ mi wá lọ́pọ̀ mi wá jáde kó dábì lọ́wọ́ lọ́pọ̀ mi wá. so mi gbọ́dọ̀ kọ́nà máa lò bẹ́ẹ̀ ara ètùtù. ẹ̀mí lójú ẹ̀mí lójú ah, ẹ̀mí lójú ẹ̀mí. hello hello. má ti pẹ̀lú má pẹ̀lú má pẹ̀lú gbàná yé mo ti rántí mo ti rántí. ó yá gbé wá gbé wá. mo bá mo bá. dúró jẹ́ kí jẹ́ kí mọ́mí ẹ̀ dé kí ló rántí bá ìtòrí ọlọ́run. Yologi! Yologi! nítorí ẹjọ́ ah, ẹ má bínú ẹ wò mo mọ̀ ẹ̀kọ́ òru làwọn ẹjọ́ fẹ́ rògì ni. yọlọ́gì yọlọ́gì ẹ má pẹ́ ẹjọ́ ẹ̀kọ́ mú wá bẹ́ẹ̀ tẹ̀ bá nílá ẹ̀ mú wá bẹ́ẹ̀ ẹjọ́ ẹjọ́ ẹ ah, ṣe mo dúpẹ́ ẹ ṣe kò sí kò sí ẹ ṣe mo dúpẹ́ ó ẹ má bínú ẹ bá bínú ẹjọ. ẹ̀mí lójú. bí orúkọ jésù. àmín. bí orúkọ jésù. àmín. Ah! olùjọ mímọ́ ṣàánú mi ṣàánú eh, eh. ó ti lajú ó ti lajú ó ti lajú ó ti lajú ó ti lajú olùjọ mímọ́ ṣàánú mi ṣàánú mi lórí ọmọ ẹ má jẹ́ sunkún lórí ọmọ olúwo ṣeun olúwo ṣeun just now olúwo ṣeun tó tó jáde láti mi olúwo ṣeun ah, tó jẹ́ kọ́ ọmọ aráyé béèrè pọ́lọ́run mi dà olúwo ṣeun o tó jẹ́ kọ́ tara mi sọ̀rọ̀ òdì sí ọ ọlọ́run ìyanu ṣe olújọ mi mo ṣe o ṣe o ṣe lórí ẹ̀mí lójú olúwo ṣeun o ṣeun mi pẹ̀lẹ́ ọkọ mi pẹ̀lẹ́ ọgbẹ̀dá ah, mi pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ah, pẹ̀lẹ́ ọkọ mi pẹ̀lẹ́ tó fẹ́ sí tó fẹ́ yín. ọkọ yìí mì lójú àgbà mi ìdí ìfẹ́ ọkàn mi ń pòrúurú. ẹ̀mí lójú tó ń gbádùn. tó ń gbádùn ó yà gbẹnugbẹnu gbẹnu ó dùn. ah kékeré lẹ́gbẹ̀ẹ́ yìí. Please tell me, ẹ̀jẹ̀ omi lójú àwọn mi ìjì ẹsẹ̀ omi gbòòrò. ṣó ya máa bọ̀ àbámọ́ mi ẹ ọkọ mi ẹ. ọkọ yìí mi lójú àgbà ìjì. ọjọ́ kan pẹ̀lú ẹ wo ara ọmọ yín ti balẹ̀ o ó dà ó ti ń jẹun. a dúpẹ́ fọlọ́run tí ẹjọ́ wá ṣọ́ọ̀bù náà ni. ewé mi ò mú wá o. kí ló dé tó o mú wá nígbà tí ọmọ ti ń jẹun tára ẹ̀ ti balẹ̀ ẹjọ́ jábìdì kí ló fẹ́ máa bá mi ṣe ń ṣọ́ọ̀bù èmi yá ní kọjú kò sílé ti ẹ̀gbọ́n ẹ̀ o. ó dáa bẹ́ẹ̀ ara ẹ̀ ṣáà ti yá dáadáa ah! ó ti jẹun o, eh! ti wálẹ̀. ẹ wo ẹ ṣé mo dúpẹ́ ẹ wo ẹ kú àbẹ̀wò wa ọjọ́ ọlọ́run ní ká máa dúpẹ́ fún ààrẹ sá ti ya dáadáa àgbàrá gbígbàdúrà náà nù gbogbo ogun tó sì ti ṣe ọlọ́run kò ní jójú àmì jésù àdúpẹ́ fọlọ́run kò sí nǹkan kan tó ṣe mọ́ ọwọ́ oúnjẹ ah, oúnjẹ yàtì àdúpẹ́ <laughs> abiyamọ kú ọ̀rọ̀ èmi náà ní ti ẹ̀yà kí n béèrè ẹ̀ kí n tó wá ra àwọn nǹkan pẹ́pẹ́ pẹ́ àṣẹ ẹjẹ máa ń gbé ẹ má wò ẹjẹ máa ń gbé ẹjẹ máa ń gbé ẹnì kan ah. kí lẹ wá fẹ́ rà lé mi. ẹ ṣe mo dúpẹ́ mà. ti ń gbé lọ wọ́n ti ń gbé lọ ah! ẹlẹ́dàá ni o olújọ mi mọ́ o ṣé o. wọ́n ní ìjọ ọ̀ṣọ́fà ẹ ṣé o ẹ mà ṣé o ẹ ṣé o. Ah! olújọ mi mọ́ gbogbo ìgbà ṣá ló ṣàfihàn mi ló ní kí n máa fọkàn balẹ̀ lórí ìrìn àjò ẹ̀mí lójú wípé fẹ́ ọmọ ńlá ọmọ lálùbáríkà ẹ̀mí lójú wọ́n ti ń gbé lọ. Eh? àṣàjọ ah, máa gbé lọ òṣì ẹ ìbànújẹ́ àìlèbá ikú òjijì àìsàn burúkú àìnítẹ́lọ́rùn àìtẹ́gbẹ́ wọ́n gbé lọ ẹ máa gbẹ́rù yín lọ ẹ máa gbé lọ ah, ẹ̀mí ló ní olùwẹ̀ ṣe ó yẹ máa gbé lọ. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ jẹ mẹfẹ ẹ máa gbà mí kẹ pẹ̀lẹ́ kí Ah, ah, ye, eléyìí eh ẹ gbà mí o kí tún lè léyìí kẹ kí ló ṣojú ọmọ yìí ẹ gbà mí yé ah, láyọ̀ láyọ̀. ẹ pẹ̀lẹ́ madam. Yes, báwo wá ni ó ti tó ìgbà wo tẹ́ ti discover nǹkan tó ń ṣe ọmọdé. Ah, dókítà ẹ ó ti ṣe díẹ̀ kí n má parọ́ àmọ́ èmi ò mọ pé nǹkan tó lágbára tó yìí ni torí hmm. ìgbà tó bẹ̀rẹ̀ omi kan máa ń bọ́ lójú ẹ̀ mo dé gbé lọ sí fámásì tí kò jìnnà sílé wa gáì tí mo máa ń bẹ ó fún mi ní eye drop ó ní kí n máa bá a fi sí. no no no no no madam you see you don't take self medication ṣé you understand next time entic ọmọ là ń sọ̀rọ̀ nípa ẹ̀yẹ èló lẹ fẹ́ ná lọ́sípítù tí ẹni tẹ bá ti discover pé any small thing ló ṣe ọmọ ẹ gbé wá ká treat ẹ kọ́ mọ́dẹ̀ wà alright ṣé ti gbọ́ ẹ gbé wá ká treat ẹ ẹ má máa take self medication it's very dangerous ṣé ti gbọ́ now it's getting better so. mo notice the ni. mo notice the kankan. okay ó máa ń ṣe ojú yẹn. yes ṣe rí ojú tó ń ṣe ṣe mọ̀ pa ṣẹ̀ṣẹ̀ fọ ojú yẹn ṣe get so within short period of time you will be fine check it ẹ kàn make sure pé for now ẹ máa gbé wa fún check up once in a while maybe like ẹ máa pick a day in a week ẹ máa try láti máa gbé wa everything will be fine ṣẹgbẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ kú tọ́jú ẹ this boy is too young for this kind of problem. Eh? báwo lọmọ yìí kì í ṣe máa nílò challenge àwọn àgbàlagbà gan tá a tó ìtàbá nílò challenge báyìí ọmọ bó ṣe máa rí lára náà from one problem from to the other tó bá dé the church sin wá ní ká máa pè ní problem pé ká máa pè ní challenge problem is problem and I'm tired. He's too young for it. Mm. I I'm tired, honestly. Daddy this is not fair now. Yo, Daddy Layo. Why are you talking like this to your Lord? Ah, Lomo lọ́mọ tó jẹ́ wípé iṣẹ́ agbára lolújọ mímọ́ ń ṣe nínú ìdílé yìí o. Pàápàá jùlọ lórí ọmọ yìí o. Ṣùtì asáré gbàgbé àsọtẹ́lẹ̀ ni. Bí wọ́n ti sọ fún wa, ọmọ ológo lọmọ yìí ọmọ ológo lèèyàn fi ń rògo lónìí. Eh, before every testimony there must be several tests. gbogbo nǹkan tẹ ṣe aṣọ́rí ó dàbí pé you are becoming gullible. not that wọ́n dẹ̀ tuntun fi yé wa wípé sẹ́ hmm, oríṣiríṣi challenges la máa rí lára ẹ̀ náà nìyí. there you go again you call it challenges in church problem is problem kò sí kan tó jẹ́ challenges problem lè ta wà nú ẹ̀ and it's tiring it's annoying. dadi láyọ̀ bíbélì ní nínú ohun gbogbo ká máa fọpẹ́ fún Ọlọ́run. ó dáa. má fẹnu ẹgbẹ́ ṣe o. Ah, wọ́n ní ká dúpẹ́ Olúwa àti dúpẹ́ wọ́n ní ká dúpẹ́. yòò kò ń ṣe wọ́n ní ká dúpẹ́ o. Ah. kò ń ṣe nítorí wọ́n ní a dúpẹ́. ó dáa a dúpẹ́ ẹ ṣé o ẹ ṣé o but i'm tired àdúpẹ́. inú ń lọ mi o. kí ló ṣe é ṣé wàá lọ rest ó sọ pé ó ti wà lórí this same position for more than one hour it's not good for you. pé ah, ah. ètò tó sára. Ah, ìtọ̀ ló ń sàn lẹ́yìn. Mm, mm, mm. oh oh oh ó ti yé mi. just sleep don't don't stand o sleep sleep eh, lọ gbé àwọn ó ti yẹ ẹnìkan táwọn àwọn ẹrù tá a ṣe ra yẹn. Eh, eh, olùwà ṣe wàá pẹ́ láyé o wàá gbélé ayé ṣòun rè èmi àti ìyá ẹ ti wá mọ̀ bẹ̀rẹ̀ o àní mò pin ẹ congratulations my love pẹ̀lẹ́ ọ̀yá lẹ́mí kàrí ìwọ rèé sè tó ń pariwo i want to see my mommy i want to see my mommy táwọn tí o ti jíya ìgbé èmi ló jọ ọkọ mi. dájú ẹ rí i pé èmi ni bébí ẹ jọ. ìwọ ló jọ ó yóò lọ bí. padà lò ohun tó ṣe pé mọ̀mísí ẹ ló lọ jọ ẹ eléyìí èmi ló èmi ló bó o ti wà mí sí mi ìyá ẹ ó dáa ṣó wà ní kí aburú yá máa bọ̀ wọ́n wá kí aburú ẹ. mi ò rí nǹkan kan. inú yàrá ló wà ṣe ló pariwo lójijì dáàdi wọ́n ti paná. No wọ́n á sáré wọbẹ̀ around two pm lọ́sàn-án ta ló paná àti ṣe máa wọnú yàrá ẹ̀ mo ti bọ́mọ mi lẹ̀lẹ̀ ó ti ṣubú mo wá gbé gbé lọ sí pálọ̀ mo tán tv mo ní kó wo tv ní dádì ẹ̀ tán ẹni tv ẹ̀tàn náà wọ́n ti paná mo ní kó sẹ́ńtọ́ paná mo wá ní kọ́mọ mi kó rìn síwájú díẹ̀ ọmọ mi ṣubú ó tún gbé dìde rìn ó tún ṣubú ó wá sọ fún mi dáàdi please on the light I can't see anything. Meaning? Ìgbà yẹn ló wáyé mi wípé ọmọ mi ò lè rí nǹkan kan. What? má ṣe rẹ̀ léṣo má ṣe rẹ̀ léṣo dókítọ̀ dókítọ̀ ẹ bá mi wo ẹ bá mi wo ẹ bá mi wo ẹ bá mi wo ẹ bá mi wo ẹ bá mi wo. mo mi èyí tuntun sunkún ni èyí náà gbogbo stress dey pass through mo ètò abímọ tó ní ètò fúráyìn sí i ẹ̀ẹ́dẹ̀jọ́. Esi ojú Efraín sí mi èdè ju ẹ̀jẹ̀ o. Àmọ́ ṣe ta ni mo ni. Kí ló dé gan-an ṣáwa nìkan ni? Ṣáwa nìkan là ń gbélé ayé yìí dé tó jẹ́ pé láti inú wàhálà kan ṣá sí mi wàhálà kan sí mi wàhálà kan sí mi. àdá ikú bóyá nǹkan ti fẹ́ máa da báyìí inú wa ti máa dùn inú wa ti máa dùn ayọ̀ wa ti máa kún adẹ́dẹ̀dẹ̀ wá wọn á dẹ̀ sọ ìbànújẹ́ sínú ayé mi gbà torí pé kí ni ah, ah. èwo ni kẹ́ fún mi lọ́mọ kẹ́tù wá gbójú kan ah, ah. ṣé bá ọlọ́wọ́ yé bì ọlọ́wọ́ yé bí àwọn wo ló ń dàbí láàbò gan. mi ò mọ̀ bó ṣì máa dáa olóhùn olùjọ mi mú máa wà pẹ̀lú wa mi ṣàbí àwọn dáadáa. àmọ́ ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ni ẹ má tẹ̀. mi ṣàbí àwọn gidi mi ṣàbí àwọn mi ṣàbí àwọn gidi mo ti sùn ọmọ ìsọ àbúrò ẹ sọ ó sọ fún mi a ní mi ìṣàbíamọ. ìyàwó ah, ah, mi ẹ tíráì. mi ìṣàbíamọ nígbà tó mọ sọ fún mi pé wọ́n ń gbé lọ ó pariwo lọ́jọ́ yẹn ó ní mọ́mì mọ́mì wọ́n máa gbé lọ wọ́n máa gbé lọ wọ́n máa gbé lọ wọ́n máa gbé lọ. ó dẹ̀ sọ̀rọ̀ àsùnpara tó fi gbójú ọmọ mi lọ́tọ́. Ah! mi sábì àmọ́ o. Wọ́n ò jẹun. Wọ́n ò jẹun látàárọ̀. Àtàárọ̀ bẹ́ẹ̀ lọ sí òkè. Àwọn òkè tẹ̀ ṣe jóúnjẹ. Títí má kí wọ́n máa ní má kí wọ́n. Tẹ́ bá jẹun sí báwo la ṣe fún jíjẹ jíjẹ tàbá fún báwo ṣe máa fi ṣe lára. Ẹ má kí wọ́n. Má kí mú mi, ẹ tíráì, ẹ tíráì, má kí. Ìrètí ń bẹ fún igi tabẹ́ lórí torí lọ́jọ́ tó bá gbúròó omi á so èso láso iye bá ó dẹ̀ kó ìṣe òtán ẹ̀mí lójú láyé o. Ah, ẹ̀gbọ́n. ló ṣẹlẹ̀. Ah, bọ̀bẹ́ mi lójú yìí ó ti di star o ọlọ́run. Ah. ṣé wàá ṣe mọ ni. èmi ṣe ń rí sìn ni. ọpẹ́ bó ṣe rí ni ọpẹ́ ni fọ́lọ́run. ọpẹ́ ni fọ́lọ́run. gbogbo afọ́jú yẹn ó mọ orin kọ gan-an. ó kọjá every time mo máa ń gbórin ẹ̀ orin ẹ̀ máa ń fún mi inspiration gan. ojú ẹni máa là ó ní láti ní rí ọ̀nà. wọ́n ah, dẹ̀ ròyìn báwọn òbí ẹ̀ ṣe jẹ ìyà tó wẹ́ ọlọ́run ti padà gbé gánsìn ó máa tọ́jú àwọn òbí ẹ̀ wọ́n máa wà ókè ń sìn. ọpẹ́lẹ́ fọ́lọ́run ajábọra ọpẹ́lẹ́ fọ́lọ́run. ah ẹ tún gbọ́ wọn tún ní fẹ́ púchọ sunshine bọ̀bọ̀ star yẹn. àwọn star star lọmọ. star púchọ star èmi lójú lọ́tún lọ́sìn. Wọlé bọ̀sán. Àfà. Ẹ má bínú fún ọ̀rọ̀ kan tí mo fẹ́ fi tán yín létí ni. Oh, go ahead. Ẹ mo ń rò pé ẹ ní kí a máa lọ sí àwọn churches ká lọ máa ṣe um, kí ká lọ máa bá wọn play níbẹ̀ ká lọ play fún wọn níbẹ̀ lọ́fẹ̀ẹ́ tí ó dẹ̀ ni mú kọ́m kankan wọlé. Okay. Ẹ dẹ̀ mọ̀ pé tá a fẹ́ lọ ṣe irun kò bẹ́ẹ̀ at least àánú rárá máa ń tó almost four fifty k. Yes, you are right. Ṣùgbọ́n ò ní ṣe. Ah, okay, okay. Nǹkan tó ṣẹlẹ̀ ní wípé mo láàlá kan mo láàlá yẹn pé mo kí aleluya sórígun méje orí ẹ wọn á bì í pé à irú ìtumọ̀ àlá ò lélẹ̀ then mo á lọ bá àwọn tó ní ìmọ̀ ìjìnlẹ̀ wọ́n jẹ́ kó yé mi pé kí n lọ ṣọpẹ́ fọlọ́run ó yẹ kí n forin ṣọpẹ́ ní orí ìjọ méje. ǹjẹ́ ah, wo pé kí láǹfààní tí n bá lọ sáwọn churches tó yẹ pé wọ́n ní grace àti pè wá àbí wọ́n lówó àti pè wá bọ̀ wọn kàn tí ì pè wá ni mo lè wo pé wo kí n lọ sáwọn church tó yẹ pé wọn ò ní agbára àti pè wá rárá kò sówó ẹ̀ so tá a bá lọ síbẹ̀ nǹkan tọ́lọ́run fún wa ni owó wà orin wà so nǹkan tọ́lọ́run fún wa ni tá a bá débẹ̀ tá a bá fi yan ọlọ́run lógo inú ọlọ́run gan á inú àwọn èèyàn tá a lọ kọrin fún gan á sí so láti bẹ̀ ọlọ́run adẹ̀ tó fi kún tiwa náà ta tún lé wọ́n ní tó da ó fẹ́ àdúrà èyí tó tún kú díẹ̀ káàtó náà ó fẹ́ àdúrà so gbogbo ẹ̀ náà kọ́lọ́run lè yọ́nú sí wa náà ni. piano nice ẹ má bínú mi mú pé ah, ó ṣe jẹ́ tẹ́lẹ̀ ni. ẹni bèrè ọ̀rọ̀ ló fẹ́ di ẹ̀gbọ́jà yìí wọ́n má wọ̀. but mo ń suggest pé ẹ ṣe jẹ́ ká fi tó mọ́ mi létí. ẹ eh, ó máa orí sọ́nà ó máa make sense bẹ́ẹ̀ yẹn. hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ẹ̀yin olúwa lógo ògo ní fẹlẹ́dùmarè ọba gbogbo ayé olùṣọ́ àmàrí yín olùṣọ́ ẹ ṣé àdúpẹ́ ẹ kú gbogbo ìgbà wa ẹ wò ẹ máa wò pé ẹ ń rí wa déédéé kò yẹ kó rí bẹ́ẹ̀ lóòótọ́ torí pé ah kò tiẹ̀ ń ṣe gbogbo ipa tí ìjọ yìí kó lórí mi àtọ̀rọ̀ ìdílé mi pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ọmọ yìí ẹ̀mí lójú ah! ipa ìtura ẹ̀ ṣe rí ká ní kí n ṣe distance ni ibi gan ló yẹ ká ti máa máa jọ́sìn ní gbogbo ìgbà ṣùgbọ́n ọ̀nà ti jìn ẹ má bínú sí wa sá àti wípé ṣe mọ̀ ń gbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé yín dé yẹn nígbà tí mo ti sọ fọ́mọ yín pé ah ní ìjọ New Jerusalem parish o ẹ olùṣọ́ tuntun dẹ̀ ni wọ́n ní bẹ́ẹ̀ báyìí o ó ní ẹ mọ́mì ó yá ẹ wá gbé mi lọ́bẹ̀ nítorí pé ó máa ń wú ọ̀hún láti wá kí yín ẹ ọmọ yín ni kò tí ẹ yẹ kẹ máa wá kiri rárá ṣùgbọ́n ẹ ṣáà máa ó yá èmi lójú fẹ́nà ṣàlàyé fún olùṣọ́. mo kí mo kí yín sà mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín gidi gan mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ ìjọ tí wọ́n kó ipa rere nínú ayé mi so gbogbo bí ìrìn àjò mi dẹ̀ ṣe rí gbogbo ẹ̀ pátá ni mọ́mì ti ṣàlàyé fún mi so èmi gan dẹ̀ wàá rò ó láti fi ẹ̀mí ìmoore hàn gbogbo ohun tí mo ní pátá àtowó àtohùn gbogbo ẹ̀ mo fẹ́ wá fi yan ọlọ́run lógo lórí ìjọ yìí. nínú ìjọ yìí ọba ẹlẹ́bùrú kẹ́ tó tó ọlá rẹ tó tó ọlá rẹ ọba tó so okùn dìyàngbẹ́ ilẹ̀ tó tó ọlá rẹ. Ah! ó wu gbogbo ìjọ bẹ́ẹ̀ ní gbogbo àgbáláyé all over the universe kò síbi tí orúkọ ẹ̀mí lójú ò tí ì dé àmọ́ owó tá a máa fi pẹ̀mí lójú nǹkan. Ah, olùṣòwò bíi ti báwo lọ́mọ yín lẹ́mi lójú tó yẹ pé nínú ìjọ yìí ìjọ yìí láti ilé ọ̀rọ̀ oyún ẹ̀ ìjọ yìí lọ́lọ́run ti ṣèyanu ìjọ yìí ah, ọmọ yín ni ọmọ yín ni kẹ́kọ̀ọ́ tí pé kó máa bọ̀ ni kó máa máa sáré máa bọ̀ ni. ẹ fi tòwó lẹ̀ dáàdi fúnra mi mo wà ohun mi ni. ó dáa tó bá wá rí bẹ́ẹ̀ èmi gbọ́ á pe gbogbo àwọn parish wa yòókù on the fourteen ní àjọ̀dún tá a fẹ́ ṣe èmi gbọ́ á dìde jó gbogbo ìjọ la péjú síbí. àǹtí àbọ̀ ẹ ọ̀rà mà ẹ kọjá ọ̀rẹ́ mi ń kọ́ ẹ ọ̀rà mà báwo ni gbogbo ah, ẹ. ẹ wọ ọmọ yín rèé ọmọ yín ló ń kí yín ah pẹ̀lẹ́ báwo ni. ẹ ṣáà rí i pé mo lálejò. ẹ jọ̀ọ́ ẹ má bínú torí àwọn àlejò yìí náà mo ṣe wà náà mo ṣe wà yín wà ẹ dákun ẹ má bínú ẹ jọ̀ọ́. àǹtí àbọ̀ ọ̀rọ̀ wa bí báwo lémi bí àǹtí lẹ jẹ́ sí gbogbo wa ẹ máa kí pè mí ni ẹ pè mí lórí aago má bá yín àbí kẹ́ni kọ́rẹ́ mi pè mí. nítorí tàbúrò mi ni ó ti ṣẹ̀yìn ẹjọ́ ẹ bá ń dáríjì. èyí táyọ̀ ti wà burúkú ó ti ṣàìdáa ẹjọ ẹ bá ń dáríjì ó wà ń dùbúlẹ̀ àìsàn lọ́wọ́lọ́wọ́ báyìí. ìdáríjì lọ́wọ́ ta ni. lórí ọ̀rọ̀ ọmọ yìí yìí náà ni. ẹ̀mí lójú lójú ẹ̀ ṣẹ̀ wá. ìgbà tí àárẹ̀ dojú ẹ̀ tó fẹ́ kú ìgbà yẹn ló tó jẹ́wọ́. dáàdi láyọ̀. ń gbọ́ yín. inú mi dùn pé mo pè yín ẹ̀ẹ́dẹ̀ wá ṣẹ́rí àkọ́kọ́. gbogbo àdúrótì yín lórí èmi àti ọlásùnkànmí ọmọ mi ẹ ṣé mo dúpẹ́ nítorí kò sí ìgbà tí mo bá nídìí ìrànlọ́wọ́ yín tẹ́ kì í ṣe fún mi ẹ ṣé ẹ máa dúpẹ́ o ṣé gbogbo tí n bá ṣe fún yín ó wá látọkàn mi ni ọlọ́run tẹ ló ṣe é gbogbo síkan tí mo ṣe fún yín tẹ́ deserve you are a good person. Um, Adéláyé, mo dẹ̀ fẹ́ sọ nǹkan fún yín. Ok. Um, nǹkan tó ṣẹlẹ̀ ni pé um, nǹkan tí mo torí ẹ̀ pè yín gbọ̀ngàn ṣe fẹ́ mọ̀. <clears throat> Mo fẹ́ kí èmi àti yín ká jọ wà. Mo fẹ́ bí ọmọ fún yín bó tiẹ̀ jọmọ kan. Ẹ jẹ́ kí èmi náà bí ọmọ ológo fún yín. Ṣé tí ò wá kí n ṣọmọ ológo eh, ajápọ́lọ̀ nǹkan bẹ́ẹ̀ ni èyí tí mọ́mí layọ̀ bá bí gbogbo yẹn á ranra wọn mi ò fẹ́ rìnrìn kùnrin mi ò fẹ́ ṣeṣekúṣe iná dẹ̀ mọ́ kí mi sílé ọkọ ẹ jọ. mọ́mí sọ́kà mi. okay fine mo like courage yín mo dẹ̀ like ibẹ̀ ṣe gbé. Like àmọ́ mọ́ mi sùkàn mi ohun tẹ́ ẹ béèrè fún ẹ ó ó lágbára díẹ̀ mi ìdẹ̀rọ wípé ó máa ṣeéṣe máa fẹ́ kí ẹ̀gbọ́n mi yé dáadáa o àkọ́kọ́ ni wípé family friend wa lè jẹ́ ẹ̀yin dẹ̀rẹ́ ẹ̀yin àti ìyàwó mi five and six nìyẹn kò sí nǹkan tí ẹ kì í sọ papọ̀ now tábà wà lọ ṣerú ẹ̀ tíyàwó mi lọ gbọ́ alákọ̀ọ́kọ́ ó máa rí yín bí ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ẹlẹ́kejì ni wípé á rí mi bí ọkọ tí ò ṣe fọkàn tán ẹni tí ò ládéhùn torí mo sọ fún un níbẹ̀rẹ̀ ayé wa mo ní wo ìyàwó mi ojú kan báyìí òun ládà tèmi ni ṣe wá gbọ́ ẹ má kánjú ẹ má kánjú rárá torí bíbélì sọ wípé ní ìgbà tí olúwa kó ìkólọ Síónì padà wá ó ló dàbẹ̀ ní pé à ń lálà àwọn tó wà láyé ká wa gan wọn ò lè gbàgbọ́ wípé olúwa ti ṣe oore fún wa ẹ má ronú bí aláìgbàgbọ́ gbogbo ìkólọ yín tí sátani ti kó lọ olúwa máa dá padà ẹ má kọ sójú bẹ́ẹ̀ ni wípé ẹ ń wa ọkọ ṣe é rí tẹ́ bá dúró àsìkò olúwa ọlọ́run lè ṣe débi wípé ọkọ tí ẹ máa rí gan ó lè máa jẹun tó níyàwó ńlé ó lè jẹ́ single guy tó dẹ̀ máa fẹ́ yín ti bùkátà yín tọmọtọmọ ẹ má kọ sójú rárá olúwa òun dáyàn kó dáyàn pẹ̀lú ìkà olúwa òun ṣe bí ilé ọlọ́run máa ń ṣe àti pass through a lot together àjọ jìyà àjọ gbé church àjọ go through a whole lot ó mú ṣe wo wípé ẹ má gbé sọ́kàn rárá tẹ bá rí ẹni màá gan tó kì í jù ẹ má ṣe bẹ́ẹ̀ ni wípé bóyá ẹ fẹ́ kó fẹ́ yín no ẹ kàn kọjá ti yín carry yourself with dignity with pride with utmost virtue ọkọ gidi máa tọ̀ yín wá wọ́n á fẹ́ ṣèlérí kan fún yín o níwọ̀n ìgbà tí ọlọ́run bá ń jẹ́ ọlọ́run kò so náà tẹ̀ lè béèrè fún tó bá ti wà ní ìkáwọ́ mi má ṣe fún yín ṣẹ́rí sún kàn mí tẹ̀ ń wò yẹn mi ò rí bíi ọmọ family friend wa o Múríkẹ́ pí ọmọ bíbí inú mi ni láti ṣàtìmọ́ ṣe máa wà concern nípa ẹ̀ tẹ bá wò pé ọmọ yẹn ń stress yín jù ẹ jẹ́ kó a máa gbé lọ́dọ̀ mi mi ò ní fẹ́ kí ìyàwó mi bá yín jà ó lọ́ọ̀fù yín gan máa ń sọ̀rọ̀ yín every time ṣe ti gbọ́. bó ṣe lóun ò lè fẹ́ mi nìyẹn o mo dẹ̀ mọ̀ pé ó láìkè mi àtọmọ mi ọlásùnkàn mi. ẹ̀ẹ́ jọ torí ọlọ́run ó sì wúwọ́ láti fẹ́ gẹ́gẹ́ bí ọkọ. Ah, ó wù mí kí n fẹ́ o kódà ó wù mí gidi gan-an kó jọ́kọ mi ó wù mí gan-an ẹ wò tó bá ṣe é ṣe gan-an ni kò bá dùn mọ́ mi inú kó jẹ́ mi máa bí ọmọ kan ṣoṣo ọmọ ológo yẹn kó jẹ́ mi mo máa bí fún at least ìyẹn àti ẹ̀ fi san oore tí mo ti ṣe fún. ọ̀rẹ́ mi ọ̀rọ̀ ló ti gbọ́ yẹn o bó ṣe ṣàlàyé fún mi gẹ́lẹ́ ló ṣe sọ yẹn. Hmm, kò tí ì bàjẹ́ kò bàjẹ́ lẹ́tọ̀ọ́ sórí ẹni tó mú ẹ wáyìí ó tóbi lọ́wọ́ mi gan ó kódà tí nǹkan mi bá kúrò ní tó bá tó bá ju títóbi lọ ó là bá máa pè bó dẹ̀ ṣe wà yẹn èmi gan tóbi lọ́wọ́ ẹ̀ nítorí ìdí èyí ò ní wàhálà kankan fọkànbalẹ̀ bẹ́ẹ̀ ni fọkànbalẹ̀ ó ti fẹ́ wo èyí tán sọ pé ó máa bẹ́ ọmọ ológo <laughs> omi tí bòun bòun bá ní kí ni fi ṣe hmm. iṣó ní fi ṣó òfútù fẹ́ẹ̀tẹ̀ ìwọ ló fẹ́ ló sì bímọ ológo. <laughs> ẹ ṣe nǹkan tó dùn mí o wàláhì nǹkan tẹ́ ṣe dùn mí gùn áà ah, ah, kò yẹ kó rí bẹ́ẹ̀ ṣé nǹkan tẹ́ bá mi sọ nìyí ni ṣàdéhùn wà lélẹ́yìí ni bébí yẹn ti bímọ náà ó ti bímọ ẹni yẹn ní jẹ́ kó bímọ ó dẹ̀ ti bímọ kódà àjọ ń tọ́jú ọmọ ni àjọ ń gbàwájú là ń gbẹ̀yìn ṣé wọ́n gbọ́dọ̀ rí lójú mi pé bóyá inú mi ò dùn sí ni kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ o in fact ó dùn mí ó dùn ẹlẹ́dàá mi ó dùn mí ah ó yẹ kẹ́ mọ bí mo yẹ ń fi o. ń gbọ́ ó ti bímọ. ó ti bímọ o ó ṣe ṣàlàyé fún mi nìyẹn o. ẹ wo in fact ibi tẹ́ ti máa mọ̀ pọ́n ọmọlógo lọ́mọ yẹn láti ìgbà tí ó ti lóyún sínú báyìí ni ọkọ ẹ ti ń rówó àtìgbà tí lédi ẹ ti lóyún sínú dúró tìmí ti ń rówó títí tó fi bímọ yẹn sáyé kí ló tún wá bímọ yìí fún ah owó ìdè gidi mm. inú ìgbádùn ni ìyàwó ẹ wà àwọn méjèèjì wa jọ ń gbádùn mm. ìgbádùn tó yẹ ká jọ máa gbádùn mm. ayé tó yẹ ká jọ máa jẹ ah ó dùn mí ah kò tí bàjẹ́ náà <laughs> abínúwáyé lọmọ ó lágídí ni <laughs> ṣé kí n mọ́ tàn yín ọ̀dà ayé mọ̀ ọlọ́run sì ní jẹ́ ọmọ ayé ṣé gbọ́n àti bíi tán ní ìṣó ti rógò ń lò ní máa wò ń tí ẹ máa wò ń tí ẹ kó o fi nọ̀sẹ̀ báyìí ọmọ ajínọ̀sẹ̀ rẹ kó mọ̀ jẹun ajígbọ́n ni ìwọ tó o ti mú poró ń bi ilẹ̀ gbé mọ́ o ti bá àwọn àgbà rìn ó dandan kó o jèrè lóòótọ́. wàláì kò ní pínrín ọ̀gẹ̀ tí ó rí lò báyìí fún mi kọ́lọ́gò rẹ̀ ológo rẹ̀ ń padà bọ́ àdó ológogoro bó ṣe wà wọ́n eh. là á lẹ́bàá lọ́mọ pé ah, ah, ẹ̀yin ìyá mo gbé fún yín o. Ah, inú mi á dùn o hmm. inú mi á dùn o. ẹ̀rọ kúkà rẹ̀ aláfẹ́. ẹ o ẹ̀rọ àmà mhm. ẹ wò mo wá dúpẹ́ ni mo wá dúpẹ́ ni ìdí ọpẹ́ mi pọ̀ ọmọ yìí ti fọ́ lójú o ọmọ ológun wọn ti padà fọ́ lójú o mm. ẹ̀bùn inú mi dùn mo rí iṣẹ́ ọwọ́ yín. bí eh, mo sọ fún ọ tá a bá ti ń sọ̀rọ̀ fún yín kẹ́ ẹ máa gbà pé bẹ́ẹ̀ ló ṣe rí ariwo kọ́ kì í ṣariwo rárá bẹ́ẹ̀ ni eh, ayé la pè é <laughs> ọlọ́mọdé ayé ó mú wa ayé ọmọ ayé. Eh, kí wọ́n máa wò ó mm níṣẹ́ ló lórí búwa rẹ̀ tún lọ bímọ mi. ó ṣe kí ni. ó lọ bímọ mi bóyá rò bí òun ti bọ́ ọmọlógo mi kò tiẹ̀ yé mi fún. o ti ní ètò ó bímọ mi mm. o sì ní ètò kí náà fẹ́ fi kún. ó lọ ń bíbọ kí náà fẹ́ fi kún wọ́n tó sì ti wọ́n èkú ni. Ah. jẹ́rìí yín. Mm. ayé wọn ti bàjẹ́ dànù dànù. Eh, eh, ẹyẹ eh. ilé ní bá tàn tẹ́lẹ̀ ní báyìí ajẹ́ ti bá ó ti bá ṣe ṣàkàṣàkàṣàkàṣàkà wọn pa àwọn yẹn ò ní sùúrù wọn mọ tẹlẹ ní bàṣù eh. bàṣù wọn fẹ́ mọ̀ pé tẹnìkan ti kiri kan. Ah, ẹ ṣe eh. ẹ ṣe mo dúpẹ́ kó àgbálẹ̀ wo n tún fún ọ ní kinní kan ní ìsìn tó rí mú ilé ẹ̀bùn pàtàkì ní ẹ̀bùn pàtàkì ní o ah. ọkàn ara jù ní ah. omi sọ eh. omi tí ó fi wẹ mọ́ wo òsì dìrànù. tí wèrè hmm. bá tí ẹ padà bá mọ̀ ń bọ̀ ní sùúrù. ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe gan ni o. ayé màlẹ́ o èyí táyọ̀ tó yẹ wípé àjọ rin ìrìn tí ayé mi máa fi dà ní léyìí táyọ̀ tó yẹ pé àjọ lóyún ọmọ yìí ni àjọ bí ni ha wípé ìtayọ̀ lè ṣàdúrú nǹkan báyìí fún mi ayé mà le o ayé mà níkà o. èmi ò mọ èrò burúkú tó wọ inú ẹ lọ o àtìgbà yẹn ni mo ti ń wá káàkiri tí mi ò mọ ibi tó ẹ lọ bẹ́ẹ̀ ṣe dé ṣọ́ọ̀ṣì ní ìsinmi ìyá john pè mí pé ẹ̀yin àtọmọ yín pé ẹ ti wà bí mo fi ń bọ̀. ẹ wo anyway kò sí lọ́wọ́ tèmi o ẹ̀mí lójú ni kì í ṣọmọdé mo ní kẹ́ bá sọ ọ́. dákun ọkọ mi jọ. ògo ni fọlọ́run lókè ọ̀run. bọ́mú mi ẹ̀yin náà kò kù èmi lọ́nà wo. ẹ bá ti má finú tán wọn débi pé a wá di wípé ẹ tún mọ̀ rẹ̀ yín lọ síbi tí ẹlẹ́mi ti ń jíṣẹ́ èmi ti dáríjì wọn ṣá mo ti dáríjì wọn ṣèbí èmi náà rèé èmi náà rèé èmi lójú gẹ́gẹ́ bí orúkọ tó ń sọ mí gbogbo ogun tí wọn ò fẹ́ kó búyọ náà ṣe bóun náà dèrè àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run. olú ìjọ mímọ́ ẹ̀yin náà wo adúrò nǹkan tábúrò yín ṣe àmọ́ àkọọ́lẹ̀ ojú àkọọ́lẹ̀ òní tàṣé ṣèbọ́mọ náà rẹ lè ní í sìn hmm. ó wá di ògùn àgbáyé ẹ wo bí bíbélì ìwé mímọ́ gan sọ ó ní òun ò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ tí kì bá ṣe pé kí ó ronú pé àdá ẹ lọ mú wá ní kíákíá ni o ní kíákíá kíákíá ẹ. Eh, ẹ wo ìyá mi lójú ẹ̀yin gangan ni màá dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ni màá rọ̀ yín inú mi dẹ̀ dùn fún gbogbo opportunity tẹ́ ẹ fún wa a dúpẹ́ gan-an i'm very grateful àti pàápàá ẹ̀mí lójú náà fúnra ẹ̀ ah on the fourteen yẹn ẹ̀yin lè máa ṣeré. gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní on the fourteen ẹ̀ ó ti ṣe é ṣe. ojú rẹ̀ fún mi kò fà ní fẹ́ là á jẹ́ kọ́ kẹnu má dilẹ̀ ní ti have patient confidentiality. I'm her husband. She's in her early 30s. <laughs> Adisa wore menopause care. How? That is not to say we pay sí tọ́lọ́run lè ṣe o. Tó bá jẹ́ jẹ́ pé ẹ̀yin fúnra yín fẹ́ that's not a problem. All we do here is um, Abayishe semen analysis. Eh? What if we tell to Toboso, my husband, to be the donor? Can you donate his bank in the fún ọ̀rẹ́? jẹ́ ìyàwó cousin tèmi tó ṣaláìsí babe abba ọ̀rẹ́ ò mi mọ́ I am afraid you need to see a doctor you are losing it. túbọ̀ sùn ìwọ ni kò túbọ̀ sùn sẹ́yìn pẹ̀lú crazy idea sọ́wọ́nú ọpọlọ ẹ̀. pẹ̀lẹ́. Oh! oh, oh, oh. Ah. Ah! ti ń gbébọ̀ làwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ sí ń chase wa ibẹ̀ láti lùzọ ọjà ẹ̀sà. ìrìn ajá wo lẹ gbọ́ tó bẹ́kùn lájọṣepọ̀. lórí wíṣì ẹ ẹ tún lo mákà. sẹ́ńsọ̀ tí wọ́n ń bá káàkiri àwa ti ṣe kọjá. kò jẹ́ kó lè sọ sọ kó rò kó tó sọ torí ó lè la ikú lọ. ó ti lé torí bí mo ṣe wà ẹ jẹ́ ojú ni wà níta lù pẹ̀lú jẹjẹrẹ ti tó wọ́n sọ orú ẹ̀ mọ́. no no sir. say something. no no mo sọ fún mo ní jẹjẹ ìgbẹ́lá tó ń dẹ́rù bá ṣé ẹ ti rí ọjà mi. òun náà yìí wà gbogbo àwọn bọ́ìsì wọn ń ta fire. Come on, shoe get size o. Oh. Okay, can get quality o. Yeah! Yeah! Ah! Yeah! ìrètí ń bẹ fún igi tabẹ́ lórí torí lọ́jọ́ tó bá gbòòrò omi á so èso láso iye bá ò dẹ̀ wo ìṣe òtán ẹ̀mí lójú láyé òye. ìrètí ń bẹ fún igi tabẹ́ lórí torí lọ́jọ́ tó bá gbúrò omi á so èso láso iye bá ò dẹ̀ kó ìṣe òtán ẹ̀mí lójú láyé òye ṣe bá ti wáyé parí ṣòun là ó máa rí ah, ṣe bí mo ti yan tèmi léyìí ọ̀rọ̀ yìí tójú sú mi aráyé mo fi lọ yín eh, ṣàkọsílẹ̀ ọlọ́run léyìí fìtílà ògo látara ìyá kan òun náà fọkùnkùn bòyó eh, torí bá ò dẹ̀ kó ìṣe òtán ẹ̀mí lójú rèé fún igi tábẹ́ lórí nítorí lọ́jọ́ tó bá kúrò omi àìsàn èso lásán iye bá ọdẹ kú iṣẹ́ òtán kẹ́mi lójú láyé òye. ṣe bójú ọ̀run tó ẹyẹ fọlá ìfapá kan ra wọn ẹlẹ́mi kiri kí ni mo ṣe ọba òkè òfin kan rán mi tí mi ò fi jí iṣẹ́.